تعالى وأحسن الهدى هدي محمد صلى الله تعالى عليه وآله وصحبه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله تعالى من النار أيها الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله تعالى وبركاته هذا وكفون ألغبا الله ọba tó ṣe pé òun náà ni olúwa gbogbo àgbáńláyé ó ní olùdẹ́dà gbogbo nǹkan òun sì ni olùkádàrá ètò rẹ̀ lórí gbogbo àwọn nǹkan tí ó dá ọba tí ó ní kó máa bẹ nínú kádàrá tiwa káwo máa jẹ́ ìkan nínú àwọn kọ́kọ́rọ́ tí wọ́n fi ń ti ilẹ̀kùn aburú tí wọ́n sì fi ń ṣílẹ̀kùn ríire lórí ilẹ̀ eléyìí jẹ́ ẹni tí ó tó ọpẹ́ púpọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa. torí pé bí a ti jòkó yìí ìpín kan nínú ìpín mẹ́ta òun náà ní àwà àmá yìí tí a bá wà nínú ìpín mẹ́tẹ̀ẹ̀ta ìpín oríire náà ni ẹni tọ́lọ́run ọba ṣe ní olùsọ̀rọ̀ ọlọ́run kó máa sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn ìpín oríire ni ẹni tí ọba ní kí rẹ̀ láti máa tẹ́tí gbọ́rọ̀ ọlọ́run tó sì máa ń nìkan nínú àwọn ojúṣe tí ọlọ́run ọba Allah tó torí ẹ̀dá òun tó wá ń ṣiṣẹ́ tọ́ ìpín oríire nìpín tiẹ̀ náà ẹni tí ọlọ́run ọba ní kó máa jẹ́ olùnáwó olùsápá sáfẹ̀ sórí ìlànà tọlọ́run ni etí ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí tí ọba sí bó ni ó ṣe jẹ́ nǹkan tí ó máa lọ lórí bóun ni ó ti jẹ́ nǹkan tí àwọn tó gbọ́ oyé tó ti ń lò ó tí wọ́n tún pọ̀ jù báyìí lọ. ẹni ọlọ́run bá ṣẹlẹ̀ ìfún lórí ilẹ̀ ìpín oríire náà nìpín tiẹ̀ náà falẹ̀lá ilham. ọba tí ó máa má sàánú wa kò ní ká máa bẹ nínú àwọn ènìyàn tó ṣe wípé yóò ìdú nàlẹ́ ibad wọlbilad. wọ́n ń kó ìdààmú bá àwọn ènìyàn wọ́n ti ń kó ìdààmú bá inú òlu ọpẹ́ ni fún ọlọ́run ọba allah subhanahu wa ta'ala atọrọ ìkẹ́ ọlọ́run ọba àti àjẹjẹ tán orí ọlọ́run ọba fún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni tí ọlọ́run ọba lò ní sábà bí oríire àti àánú fún gbogbo ẹ̀dá lórí ilẹ̀ tí ọlọ́run ọba sì kọ ìbùkún iyì àti àgbéga tọ́lọ́run ọba kọ́ mọ́ gbogbo ẹni tó bá ń tẹ̀lé ìlànà rẹ̀ tí ọlọ́run ọba kọ ìyẹpẹrẹ àti ẹ̀tẹ́ àti àbùkù tọ́lọ́run ọba kọ ọmọ gbogbo àwọn olùyapa ìlànà òjíṣẹ́ ọlọ́run ọba náà abẹ́lọ́run kọlọ̀mbá ní pé àwọn ará ilé rẹ̀ àwọn olùgbọ́lọ́run ọba gbọ́ àti àwọn olùtẹ̀lé pẹ̀lú gbàgbọ́ abẹ́lọ́run gbogbo al'umma nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam tó fi dórí tiwa náà kọlọ̀n kó má yọ wá kú nínú kẹrẹ̀ títí jọ́gbìn di alkiyama ní àdúgbò yìí nínú tí ó dáa púpọ̀ kò náà ni kí nínú ọ̀rọ̀ àwọn lẹ́rọ̀báwá wọ́n ní lẹ́yà àrùfún fọ́dlẹ́ lè áhàlì fọ́dlì ilẹ̀ áhàlì fọ́dlì kò sí ẹni tí máa ń ma ọlá fún àwọn tí ọlọ́run bá ṣe àjùlọ fún ẹni tó bá máa ọlá lọ́lọ́run tó náà abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala fún bàbá wa Sheikh Usman Alágbàlá kọ́lọ̀n kó tún bọ̀ jẹ́ kí àtibọ̀tán wọn ó tún dá jù báyìí lọ wọ́n gba ẹ̀sìn láàyè nínú ìgbésí ayé wọn nínú ilé wọn àwọn náà sì ń ṣe gbìyànjú ìtàn ẹ̀sìn náà ká débi tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó fún wọn mọ̀nà dé yìí abẹ́lọ́run yìí tí ó kù tí wọ́n lò nínú ìgbésí ayé wọn kọ́lọ̀n kí ó má jẹ́ kí wọ́n máa padà sí aburú. anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní àmàrò ummati bayna sittina wa sab'in wa qalilun minhum man yatajawaz zalik. ó ní ọjọ́ orí tí àwọn àlùmọ̀ mi àwọn èèyàn tí wọ́n máa lò lásìkò mi láàrin sixty sí seventy náà ní kálukú máa gbẹ̀mí lẹ̀. ó ní díẹ̀ nínú wọn ni ó máa sọdá seventy yẹn sókè ó túmọ̀ sí pé ibi tí wọ́n lò dé yìí èyí tó kù lẹ́ ma pọ̀ mọ́ abẹ́lọ́wọ́n wa Allah subhana wa ta'ala èyí tó kù tí wọ́n lò nínú ìgbésí ayé kọ́lọ̀ má jẹ́ kí wọ́n lò lórí àpadà sí aburú abẹ́lọ́wọ́n ọba fún gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà àti fún àwọn òbí tí wa náà bí ọba ṣe ṣe ọba kún fún àwa à ń dàgbà lọ díẹ̀díẹ̀ ní àdàgbà yàwọ́ káwọ́ kọlọ́májò jẹ́ ìkángun alámàrí wa alẹ́lá ilaha illallah ìpadà torí nǹkan tí wọ́n ní kí a fi ṣera wa ní àǹfààní òun náà ni ọ̀rọ̀ nípa ń táàmà sí annifaq ìṣe munafiki gbólóhùn annifaq gbólóhùn ìsìláàmù ni bó ti ẹ̀ṣẹ́ pó ń bẹ nínú èdè lárúbáwá lárúbáwá náà máa lò ó ṣùgbọ́n àwa kì í ṣọmọ lárúbáwá àsopọ̀ tó ń bẹ láàrin àwa àti àwọn lárúbáwá òun ní islam ló fà tó jẹ́ pé àìmọye àwọn nǹkan ni ó máa jẹ́ gbólóhùn tó ń bẹ nínú èdè wọn káà nímọ̀ torí pé àbùkátà sí mímọ̀ rẹ̀ ṣùgbọ́n yìí tí islam bá ti gbé wá abùkátà sí ká gbọ́ yé nìyẹn torí pé ti ní ń ṣe pẹ̀lú ẹ̀sìn wa níwájú ọlọ́run ọba allah subhanahu wa ta'ala. gbólóhùn nifaq ó dàbí ìgbà tí a bá ń sọ gbólóhùn alkufru awishirk a rí pé tí a bá ń sọ̀rọ̀ alkufru àbí ashirku gbogbo mùsùlùmí ló ní bùkátà sí kó gbàgbọ́ yìí nǹkan yẹn délẹ́bẹ̀ náà la ṣe ní bùkátà sí ká gbọ́ àgbọ́yé anifaq anifaq yìí ni àwọn ohun tó máa ń fa ìlò nínú islam òun ló máa ń yàtọ̀ láàrin òun àti àwọn gbólóhùn méjì tá a kọ́kọ́ dárúkọ bíi àṣírkù àti alkufru ṣùgbọ́n nínú ìdájọ́ wọn déédéé kan náà ni wọ́n ẹni tí ó bá sì kó sínú ìlò gbólóhùn nífàkù fún nínú islam irú ẹni yẹn ó tún burú léèyàn lórí ilẹ̀ ju bí kékeré àti ẹlẹ́bọ ṣe burú lórí ilẹ̀ lọ. anifak gẹ́gẹ́ bá a ṣe máa wípé gbólóhùn kúfúrú ṣírkù ìpín méjì ni anita mọ̀ sí alkúfúrú akbar. Al bẹ́ẹ̀ náà láni ta mà sí ashirkul akbar bẹ́ẹ̀ la sì ní alkufrul afgor àti ashirkul afgor bẹ́ẹ̀ náà ni nifaaku náà rí alnifaaku akbar wa alnifaaku alafgor ònà wa dèdè ojú tá a fi gbàgbọ́ yé àwọn méjì tàkọ́kọ́ níbi kíkéré wọn àti títóbi wọn òun lójú tá a fi gbàgbọ́ yé lẹ́yìn náà àṣírkù àti alkufru al-akbar yukhrij aw yukhrijani min al-milla wa kadhalika an-nifaqu al-akbar wa aidan yukhrij min al-milla. bí ẹbọ ńlá àti ìṣekèfèrí ńlá bó ṣe máa ń yọ ni kúrò nínú agboolé islam bẹ́ẹ̀ náà ni ń ta mà sí an-nifaqu al-akbar ìṣe mùnáfìkì tó tóbi jùlọ lòun náà máa ń yọ ni kúrò nínú ilé islam yóò kó ẹrù ẹni jáde yóò sì gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹni yóò tilẹ̀kùn yàrá náà yóò bá dẹrù ẹni síta. anifakul akbar yẹn bẹ́ẹ̀ náà ni anifakul asgar kò ní lé ní kó ń lé àmọ́ yóò máa fúnni ní wọ́nì pé pẹ̀lú tó ń ṣe yìí ó súnmọ́ kó kúrò nínú ilé yìí o gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé alkofurul asgar àti ashirkul asgar àwọn méjèèjì náà máa fúnni ní ìkìlọ̀ pé pẹ̀lú tó ń ra wọlé yìí ó súnmọ́ kó jáde kúrò nínú ilé yìí pẹ̀lú tó ń ra wọlé yìí ó súnmọ́ kó jáde kúrò nínú ilé yìí inú ilé Islam là ń wí. so àwọn nǹkan yìí iṣẹ́ tí wọ́n máa ń ṣe nìyẹn. kí ló ń pè ní anifaq ní tí wọ́n ń pè ní anifaq nínú èdè Lárúbáwá gẹ́gẹ́ bí ó ṣe ń bẹnu al-Mu'jam al-Wasit ti al-Majma' al-Lugha wọ́n ní ìtumọ̀ rẹ̀ nínú èdè òun náà ni ikhfa'u shay'in wa izharu diddihi ikhfa'u shay'in wa izharu diddihi ká fi nǹkan kan hàn síta ká wá fi òdìkejì nǹkan yẹn ká fi pamọ́ sínú bí ẹni tí inú ń bi sí yàn nísìn inú ní ń bi sẹ́ni tó ń wò àmọ́ wá ń rẹ́rìn sẹ́ni yẹn ṣùgbọ́n tó ń bẹ nínú ọkàn rẹ̀ inú bíbí ni àmọ́ lójú òun rẹ́rìn sí nínú èdè lárúbáwá nífàkù ló ṣe yẹn ìyẹn ni yorùbá máa ń pè ní àìnàtán ẹ̀rọ máa ṣe kí ni kó máa nà tán torí pé bábá lẹ́yìn ọ̀nà tán ìyẹn ni wípé kò sọ ohun tí ń bẹ lẹ́mìí rẹ̀ jáde fún yín ẹ lè máa fílì ẹ ńgbà míì wípé ẹni yìí tó ń sọ yìí ni rò pé bó ṣe rí lẹ́nu ẹ nìyẹn sí ni kò nà tán ló fà tó fi jẹ́ pé tẹ́ ẹ bá padà gbé nìfà kù lọ nínú èdè náà ní àwọn mi sọ pé kẹ́sìbù ní jẹ́ bẹ́ẹ̀ irọ́ ní jẹ́ nìfà. that is ntẹ̀yàn ń ṣe táwọn èèyàn rí tá a ṣàfihàn ṣíṣe rẹ̀ ṣùgbọ́n táwa gangan mọ̀ wípé nǹkan yẹn a kàn ń parọ́ fáwọn èèyàn ni kìí ṣe bá a ti fẹ́ ṣe là ń ṣe yẹn. ìtú wọn pe nìfọ àkùnrin yẹn lóde lárúbáwá. so tí ẹnìkan bá lò fún yàn ní ti èdè bóyá wọn jọ ń sọ̀rọ̀ papọ̀ ó wá ní yẹ náà fọ́ọ̀tàlì lágbájá ó ṣe nìfọ àkù fún mi ìtumọ̀ rẹ̀ ni wípé òṣèkínni ò nàtán fún mi nafaktani fi qawlika hadha ọ̀rọ̀ rẹ tó ń sọ yìí ó ṣe nífàkù fún mi ìtumọ̀ rẹ̀ ni pé o ò nà tán nínú ọ̀rọ̀ yẹn. so ìtumọ̀ kan nìyẹn nínú èdè lárúbá nínú ìtumọ̀ nífàkù. wọ́n máa ń lò wọ́n yọ wá látara ẹranko kékeré kan tó máa ń ní ojú ọ̀nà àbáyọ méjì. ẹranko yẹn ni tẹ bá ń lépa ẹfẹ́ mu yóò wọlé tó bá wá ní ojú ọ̀nà níbí yìí yóò lọ ní ojú ọ̀nà níbòmíì tó jìnnà síbẹ̀ tó ṣe pé ẹ̀yin ò ní rí ẹ ní sábà rí ojú ọ̀nà yẹn tẹ́yìn bá wá ń lé tẹ́ bá lẹ̀ gbẹ́ ìsà pé ẹ fẹ́ ó ti wọnú léèwò nígbà tẹ́ bá gbẹ́ gbẹ́ gbẹ́ gbẹ́ gbẹ́ padà lọ já sójú ọ̀nà kejì tó bá jáde tí á ò ti bá bí jáde. yẹn afẹ́ islam máa ń sọ fún wa pé ìtumọ̀ yẹn náà fẹ́ súnmọ́ ti islam lábala wípé ẹni tí wọ́n máa ń lo gbólóhùn munafik fún nínú islam tí wọ́n pè ní munafiki òun náà ni ẹni tó wọlé sínú islam ní ojú ọ̀nà bíbà yìí àmọ́ ó ti gba ojú ọ̀nà míì jáde tẹ́yìn òmà ó ti gba ojú ọ̀nà míì jáde tẹ́yìn òmà ọ̀nà wo ló gbà jáde yóò máa wò ó mùsùlùmí ni yusalli kama antum tusallun wa yasumu ka kama antum tasurun bẹ́ẹ̀ ṣe ń kírun ní kírun bẹ́ẹ̀ ṣe ń gbàwẹ̀ ní gbàwẹ̀ but ẹ̀kàn jọ ń kírun ẹ̀kàn jọ ń gbàwẹ̀ ní lẹ́yìn sàmínkùn kì í ṣara yín torí pé ọ̀nà tó gbà wọlé lẹ́yìn mọ̀ ọ̀nà tó gbà jáde yẹn ẹ̀ mọ̀ ọ̀nà tó wá gbà jáde yẹn inú ọkàn rẹ̀ ló wà ọ̀nà tó gbà jáde wọn inú ọkàn rẹ̀ ló wà ìyẹn ló bá tó jẹ́ pé nínú èdè lárúbáwá wọn a máa lo gbólóhùn anifaq fún gbólóhùn mìíràn tá a lè fi túmọ̀ irọ́ pípa ẹ̀wá rí nínú islam tá a bá ní anifaq nínú islam òun náà ni izharul iman wa ikhfaul kufr ká ṣàfihàn ìgbọ́lọ́wọ́n ọba gbọ́lódodo sí àwọn ènìyàn. táàjọ ń ríra wa ká ṣàfihàn ìnígbàgbọ́ sí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam táwọn táàjọ ń wúra wa ká ṣàníyàn wípé bẹ́ẹ̀ ti rí lèmi náà rí fi sáwọn ènìyàn wọ́n máa wọ̀ ọ́ pé ìrìn jọ ní gbogbo wa orí ìlànà kan náà ní gbogbo wa jọ ń rìn bákan náà ní ń lò bákan náà wa ṣùgbọ́n ẹni yìí ó ṣàfihàn làákínà ò àkọ́ ṣe ẹ̀yìn ó ti fi nǹkan kan pamọ́ kò wá sí tó fi pamọ́ yẹn jẹ̀ máa ju kíni lọ àìgbàgbọ́ alikófòrò ó ti fi yẹn pamọ́ so ọ̀nà yẹn ló gbà jáde ọ̀nà tó fi pamọ́ yẹn ibẹ̀ ló gbà jáde ṣùgbọ́n yìí ò ní mà wọ́n ní wal munafiq ẹni tá a máa ń pè ní munafiq nínú islam huwa man yukhfil kufra fi qalbihi wa yuzhiru al-iman bilisanihi yóò máa ṣàfihàn yóò fi àìgbàgbọ́ pamọ́ sínú ọkàn yóò máa wá ṣàfihàn ìgbàgbọ́ sáwọn ènìyàn kódà yóò pe gbólóhùn tẹ́ẹ̀ fi máa pe lónígbàgbọ́ àbí kí ló ń fún gbà tí yẹn bá ń sọ ilaha illallah muhammadu rasulullah kí lẹ́tọ́ fẹ́ sun ru ẹni bẹ́ẹ̀ tó bá yàtọ̀ sí islam àbí nǹkan ní wàdà fẹ́ jama fún ẹni tó ń sọ la ilaha illallah muhammadu rasulullah tó ń sọ ashadu la ilaha illallah wa ashadu anna muhammadan rasulullah ẹjọ́ ìwúlẹ̀ fẹ́ dá tó bá yàtọ̀ sí kékeré pé ní kíni olùgbọ́lọ́ngbọ́. àmọ́ wú yẹn jáde lẹ́nu ní tìtorí wípé ó fẹ́ já nfààní kan. nítorí jẹ́ kó wú yẹn jáde lẹ́nu nìyẹn. àmọ́ àìgbá tó sọ yẹn gbọ́ ó tọ́jú yẹn pamọ́ sínú ọkàn rẹ̀ eléyìí ni tí wọ́n ń pè ní àdùnnìfọ́ àkọ́ tó ẹni tá a bá pè ní mùnáfíkì òun lolùṣàfihàn ìgbàgbọ́ tó sì fi àìgbàgbọ́ pamọ́ sínú ọkàn rẹ̀ kọ́lọ̀ kó ṣe wá ń bẹ jama. apá kan àwọn onímọ̀ islam àwọn afẹ́sìn wọ́n ní wala yutlaq hadha ismu nínú ẹ̀sìn a kì í lo gbólóhùn orúkọ yìí a kì í lo fún yàn kan. ala man yuzhiru shay'an wa yukhfi ghayrahu mimma la yaqtasu bil aqida ayé ló gbólóhùn yìí fún ẹni tó ṣe wípé mùsùlùmí ni ó wá ń ṣe àfihàn àwọn nǹkan kan ó sì ń fi òdì kejì nǹkan yẹn pamọ́ ní ti ò dáa ṣùgbọ́n àwọn nǹkan tó fi ń hàn àti tó fi ń pamọ́ yìí méjèèjì kò lọ́sẹ̀ mọ́ ọ̀rọ̀ gbàgbọ́ méjèèjì ò ṣe kí ni jama kò lẹ́sẹ̀ mọ́ ọ̀rọ̀ gbàgbọ́ àpèjúwe ó ní kárí èèyàn kan kó máa ṣàfihàn pé olùbẹ̀rù ọlọ́run lòun ká sì máa rí pé olùbẹ̀rù ọlọ́run ní lágbájá kódà bẹ́ẹ̀ bá ti rí i kò ní ìdí kan sọ fún yín kẹ́ tó mà pé olùbẹ̀rù ọlọ́run lélẹ̀. ṣùgbọ́n àwọn nǹkan tó jẹ́ pé tẹ́ ẹ bá mọ̀ mọ́ tẹ́ ẹ sì sọ pé a ah, àti báyìí lọ rí àtúntẹ̀ bẹ̀rù ọlọ́run ó ń ṣe ní kọ̀rọ̀ àmẹ́yìn òun hàn sẹ́yìn irú ẹni yẹn à ní pé ní mùnàfíkì ní ahọ́n tẹ̀sìn Islam ànípò ní kíni ànípò ní mọ̀nàfẹ́fẹ́ torí pé nǹkan tó ń ṣe yẹn lẹ́sẹ̀láhùn àìlẹ́kọ̀ọ́ tó ń bẹ̀rẹ̀ àkìdá kò lásopọ̀ mọ́ islam kò lọ́mọ́ ìgbàgbọ́ torí pé alimuslim ẹni tá a bá pè ní muslimi kò túmọ̀ sí pé kò lè máa kó sínú àwọn ẹ̀ṣẹ̀ ó lè máa kó sínú àwọn ẹ̀ṣẹ̀ tó sì tún máa jáde ńlẹ̀ ìyẹn ló fà tó jẹ́ pé a nínú àwọn sahaba rẹ̀ lẹ́ àlẹ́ yìí ẹni tó mutí tó sì jì ọtí kódà ńgbà tí wọ́n nà kan nínú wọn tó mutí ní àwọn sàhábà kan wọ́n ṣe pèlè wọ́n jẹ́ kí ni jama ẹnìkan ṣe pèlè nù wọn pé ọlọ́run ní kọ ìwọ kìíní yìí ẹ̀mọ̀ tó máa fọlọ́run kọ́yàn tọ́lọ́run bá kọ́yàn ọlọ́run bínú sí yàn nìyẹn olọ́lọ́ ni kọ́ nígbà tó wá sọ gbólóhùn yìí ànẹ́bí wá sọ pé látẹ̀lẹ̀ ànúhù ẹ ma sì pè fún fa iná oyòhìbù wà rọ̀sùlẹ̀hù anábì ní ìdí ni wípé ẹni yìí ó sì nífẹ̀ẹ́ ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ sábà kó dẹ́ṣẹ̀ jàmá àbí ó fi ìnífẹ̀ẹ́ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ obìnrin lẹ̀ fún yẹn ní ọ̀rọ̀ ti gbàgbọ́ pé ń ọkàn ìyẹn ló fà tó jẹ́ pé àwọn àfa islam ń sọ fún wa pé ntẹ̀yìn bá ṣe tí ò bá ti so papọ̀ mọ́ ntójọ́rọ̀ iman a kì í fi péyàn ní mọ̀nàfìkì lápèjúwe nísìnyí ẹ mọ̀ yẹn kan tó jẹ́ yẹn dáadáa ìrísí rẹ̀ ìrísí olùbẹ̀rù ọlọ́run ni ẹ wá zina o lè jẹ́ àfa o lè jẹ́ ọmọkẹ́wò o lè jẹ́ mùsùlùmí àmọ́ bẹ́ẹ̀ ṣe mẹ́mọ́ ń mọ ẹrí níri pé ẹni tó bẹ̀rù ọlọ́run ni torí pé tí mo bẹ̀rù ọlọ́run òun náà ni kéèyàn ó gbé gbogbo ntọ́lọ́run bá ti kọ̀ kéèyàn ó gbé jù sílẹ̀ kéèyàn ó sì ṣe kéne kéèyàn ó máa ṣe ti ọlọ́run ọba bá pa wá láṣẹ ká máa ṣe kò sí ní táǹpé ní bẹ̀rù ọlọ́run jù lọ. eléyìí ni ti alukur'ani tú nítumọ̀ bẹ̀rù ọlọ́run eléyìí ni ti anabuwa muhammad sallallahu alaihi wa sallam tó fi pè sọlọ́fà tó jẹ́ pé tẹ́ ẹ bá rí èèyàn kan tó bá ń ṣe bàjẹ́ gẹ́gẹ́ bó ṣe máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà pé tẹ́ ẹ bá rí èèyàn kan nísìnyí tó bá ń ṣe bàjẹ́ kan kí lẹ́ sọ fún tẹ́ especially tẹ́ bá rí pé àfáà ni abẹ́ni tí ò yẹ kẹ́ báńdì kìíní yẹn ni kí lẹ́ sọ fún jama ẹ sọ fún pé àbẹ̀rù ọlọ́run ó túmọ̀ sí pé kó má ṣe bàjẹ́ yẹn ni ìbẹ̀rù ọlọ́run ìṣèbàjẹ́ yẹn àìbẹ̀rù ọlọ́run ló túmọ̀ sí tí ń jẹ́ bẹ̀rù ọlọ́run nìyẹn kéèyàn jẹ́ni tí ó máa jìnnà sí ń tọ́lọ́run ò kó sì máa ṣe ń tọ́lọ̀ ń fẹ́ náà ń pè ní bẹ̀rù ọlọ́run nínú islam. eléyìí ni awárẹ̀ ní amadi zina ó sì máa ń sọ̀rọ̀ nípa pé zina ò dá kíní kan ò dá àmọ́ amadi rẹ̀ ní bòńkẹ́lẹ́ tá a lè pè é o ní ti orúkọ tẹ̀sìn ní ti táìtù míì tó fẹ́ jẹ́ yàtọ̀ sí ìjẹ́ mùsùlùmí kì í ṣe ṣùgbọ́n òkì ni pẹ̀lú tó ṣe yẹn ẹlẹ́ṣẹ̀ ni pẹ̀lú tó ṣe yẹn olùdẹ́ṣẹ̀ ni kìí ṣe monafik eléyìí jẹ́ nínú tí a gbọ́dọ̀ gbọ́ lábẹ́ ìlú gbólóhùn monafiki fún àwọn ènìyàn ṣùgbọ́n tó bá jẹ́ pé dè lásán là bá ń sọ léde lárúbáwá gẹ́gẹ́ bí ẹni tó sọ fún yàrá ti pé sọ́ọ̀lì lì ẹni tí ò bá gbé dé wa ni ah ló ṣe máa kírun fún ọ ó ní kó kírun fún òun. rárá o ṣàdúrà fún mi ní jẹ́bẹ̀ nítumọ̀ tèdè lárúbáwá. torí pé sábà ní sọ́là nínú èdè lárúbáwá ìtumọ̀ rẹ̀ ni kó ṣe dùá. ṣùgbọ́n nínú èdè tí ẹ̀sìn ìtumọ̀ rẹ̀ ni pé ó kí ìran tá a ti mọ ìbẹ̀rẹ̀ àti ìparí rẹ̀ àtàwọn tá a máa ń ṣe láàrin rẹ̀. kò náà pè ní asọ́là ṣùgbọ́n tá a bá lò nínú èdè ló máa tọ́lọ́wọ́n bá fi sọ fún anábìnú alukóran pé wàá sọ́lẹ̀ àlẹ́ yìí ọlọ́run bó sọ pé kó kírun sí wọn lára torí wọn ti kú ọkọ o ìgbà tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ yóò sọ nígbà tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ pé hudmin amuwali nsọ́dà ọ̀ ọlọ́run bá ní nínú àwọn dúkìá táwọn ọlọ́run jogún fún wọn gba zaka tọ́lọ́wọ́n bá ti lọ́rùn àyàn lé wọn lórí gbà á lọ́wọ́ wọn àwọn mímọ́ ń sọ fọ́lọ́ ní kànáàbí ògbó lọ́wọ́ wọn rárá zaka lọ́lọ́wọ́n bá ní kànáàbí ògbà lọ́wọ́ wọn. ọlọ́run wá ní tó bá ti wá gbà tán ọlọ́run tó ṣẹ́ tí zaka yẹn ó ṣe nínú dúkìá wọn ọlọ́run ni wọ́n sọ́lẹ̀ aláìhìn kó wá ṣàdúrà fún wọn lórí zaka tí wọ́n yọ ẹni tó tiẹ̀ ní rọ́jú tó lè mú zaka rẹ̀ wá ìdí ànájì tó bẹ́ lọ́n fún kọ́lọ́run bó jẹ́ kí dúkìá rẹ̀ ó máa pọ̀ sí i. so sọlẹ́ àtúnbẹ̀ yẹn ìtumọ̀ ká ànájì ó ṣàdúrà lọ́lọ́run ọba ń sọ ńbẹ̀. tẹ bá pè yẹn ní mùnáfíkì nínú èdè lárúbáwá bóyá ni òun sọ lárúbáwá ni ó wà lógbóló náà fakọ̀ fún ẹni yẹn ìtumọ̀ tí ó máa túmọ̀ sí ni pé ó parọ́ fún mi kò nàfá fún mi kò jẹ́ kí n máa bi tó ń lọ lórí àlámàrí ìtumọ̀ rẹ̀ nìyẹn ṣùgbọ́n Yorùbá làwa ń sọ àwa kì í ti kíni a kì í ṣe léde lárúbáwá lárúbáwá òun gan nínú wẹ̀yẹ mélòó ló lè sọ láàrin ìṣẹ́jú márùn-ún tí ò ní máa tẹ̀sẹ̀ dẹ̀sẹ̀ àbí ìṣẹ́jú mẹ́wàá ó kéré jù látara di eléyà àní lo àní pera wa ní mùnáfíkí torí pé ó ti nítumọ̀ ẹ̀sìn ló so àwa àti lárúbáwá pọ̀ gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan. yìí tá a bá ń lò nínú èdè tiwa bíi nínà tán ẹ̀hẹ́n ká lò ó ṣùgbọ́n tá a bá fi pèèyàn ní mùnáfìkì ẹ̀sìn tó so àwa àti lárúbáwá pọ̀ méje yẹn nǹkan mi là á gbọ́ yìí tí kò ń sọ. eléyìí jẹ́ abalẹ̀ àkan. ọ̀rọ̀ nifaq tá a wá ń sọ yìí nifaq pín sí méjì gẹ́gẹ́ bá a ṣe sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ a ní ìta àmà sí an-nifaq al-akbar èyí tó tóbi tó máa ń yọ ní kúrò nínú islam yóò lé ní kúrò lé yóò sì kó ẹrù rẹ lé ẹ lọ́wọ́ pé àfẹ́ mọ́ ẹrù rẹ ò gbọ́dọ̀ dúró nínú ilé yìí mọ́ subhanallah sẹ́mẹ́rù náà jama iṣẹ́ tó ti ṣe síwájú kó tó di mọ̀nàfíkì ní jẹ́bẹ̀ gbogbo iṣẹ́ yẹn pátápátá ọlọ́run ọgbó pàṣẹ ẹ̀ ló dáa lù láyà ni iṣẹ́ rẹ kò wúlò gbígbà tó nílé léyàn lé tó wá kó ẹrù rẹ̀ tó kó jáde fún pé ẹrù nínú ilé yìí pé Islam ilé ni nígbàtá afẹ́ wọbẹ̀ awọbẹ̀ pẹ̀lú kíni la ilaha illallah muhammadu rasulillah. ó wá láwọn nǹkan tá a gbọ́dọ̀ máa ṣọ́ tí òfin ní bàjẹ́ ìjọ́ tí ti bàjẹ́ máa yàn lọ́wọ́ ó ti kó jáde náà nìyẹn kò lè ní nìkan nìkan máa sọ fún pé ẹ gbénu léyìí tí ó wá di ọwọ́ àgbà pé mo kẹfẹ́rí ni mí ni kódà bẹ́yìn ò sọ fún ọ tó bá ti lè ba nǹkan rẹ jẹ́ o ti kó jáde nulẹ̀ náà ni kúrò ti yapa òfin olófin olófin. látara di eléyìí alimam ibn rajab nínú tírà àwọn jami'ul ulum wal nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa hadith tó sọ̀rọ̀ nípa àwọn àpẹẹrẹ ìṣesí tá a ti máa ń dámùná fìkì mọ́ ní tiṣẹ́. alimami ibn rajab wọ́n ní alákọ̀ọ́kọ́ nínú àwọn ìwà mùnáfìkì yìí òun náà nìyí tó tóbi jùlọ òun náà ni kéèyàn máa ṣàfihàn gbàgbọ́ sí ọlọ́run ọba àti ìgbà àwọn màlẹ́kà gbọ́ àti ìgbà àwọn tíra ọlọ́run gbọ́ àti ìgbà àwọn òjíṣẹ́ rẹ̀ náà gbọ́. bákan náà àti gbígba ọjọ́ ọ̀gbẹ́ndé alkiyama gbígba agbọ́ kó máa wá ṣàfihàn eléyìí wọ̀yúbtìr máa yunákìrù dálíkà kúláhù àwòbá àbọ̀. ó wá tọ́jú pamọ́ sínú ọkàn rẹ̀ ń tí ń ba gbogbo nǹkan yìí jẹ́ pátápátá ó ti tọ́jú yẹn sínú ọkàn kò tún yíyún jáde. ó sọ fún yín ni pé gbogbo ọlọ́ngbọ́ àmọ́ nínú ọkàn rẹ̀ kò gbọ́ ọlọ́run ọba gbọ́ tí ṣe allah ó nídìí tó fi darapọ̀ máa yín ó fẹ́ jà yín lólè kẹlẹ̀jọ́ máa pín nǹkan ẹ̀tọ́ tó jẹ́ tàwọn mùsùlùmí kó lè kírun kẹlẹ̀ kírun sílá yóò tún lo àsìkò yín mùnáfìkì sì ni yóò kírun ẹ kírun sílá tẹ̀lé kó dààmú wa ẹ tó máa sọ pé ọlọ́run foríjì ẹni tá a ti mọ̀ pé ọlọ́run ò ní foríjì nínú àgbọ́yé àmọ́ torí pé kò sọ bóun ṣe jẹ́ à ń tọrọ àforíjì fún ìtọ́ tó yẹ ká a ti sanra ó tún gbà nínú ẹ̀ ìyẹn ló fa tó jẹ́ pé ìjìyà mùnáfìkì ju ti gbogbo kèfèrí lọ níwájú ọlọ́run anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ káwọn eléyìí òye wa alimam ibn rajab wọ́n ní àbí kó jẹ́ pé apá kan nínú àwọn nǹkan tó lóun gbàgbọ́ yìí ó ti ba apá kan nínú wọn jẹ́ bí ẹni tó lóun gba muhammad gbọ́ ló jíṣẹ́ sànàbí wa sọ̀rọ̀ kan kò sọ fún yín pé ah, irọ́ lélẹ̀ àmọ́ bá ẹ ṣe kàá sí létí pànàbí sọ báyìí bẹ́ẹ̀ náà ló ti wọnú ọkàn rẹ̀ pé gbogbo náà ní káàná bí ó máa sọ àtún wá gbélé iná bá ń kọ́ ọ̀rọ̀ ẹnu kọ́ o ọ̀rọ̀ tí ń sọ sínú ọkàn rẹ̀ ni láti jọ́ tó ti dìvẹ́lọ́pù rúrù orí burúkú yẹn sínú ọkàn rẹ̀ ló ti kó ẹrù ara rẹ̀ jáde kúrò nínú ilé Islam ó ti yọ rẹ̀ kúrò ní Islam. bóhùn kọ́ máa kírun bóhùn kọ́ máa kí ní tó bá wo kó ṣe ń bẹ̀ àbáwá làwọn ò máa bá ti ìdájọ́ tá a fún àmọ́ tá a fi bá lo àmọ́ a bá lo ń bá lo mùsùlùmí ni àmọ́ gbogbo bálò tá a bá bá lo tí kì í ṣe ẹ̀tọ́ rẹ̀ pátápátá àlékún jìyà ni ó máa jẹ́ fún wájú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. wọ́n ní wàhálà owó nífàákù lẹ́dí kánà alẹ́ ahadi rasulillah sallallahu alayhi wa sallam. tá a bá wá ń sọ̀rọ̀ nípa ìṣe munafiki tí ń bẹ lásìkò anabiwa muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni ń bẹ́ẹ̀ ìpín kékeré yẹn yẹn ò sí torí pé kò sí sàádé kan tí wọn máa sá fún wa mọ̀nàfìkì gbogbo nta nàbí bá ti lè sọ pé ń tọ́ka sí wa mọ̀nàfìkì báyìí àwọn sàábà máa ń sá fún rẹ̀. anábọ̀wá muhammad náà àpẹẹrẹ tó sọ ń pa mọ̀nàfìkì pé ìrún tó máa ń nira jù fún àwọn mọ̀nàfìkì láti kí torí pé ìrùn yẹn kò dùn mọ́ra láti kí tẹ́lẹ̀ ìrún méjì yẹn tún wá lọ bọ́ sí àsìkò tí ó tún máa ń dídíkọ́t díẹ̀ fẹnitẹ́ni rẹ̀ ò bá rọ̀ fún ìgbọ́lọ́ngbọ́

ẹni táwọn bá ti rí pé wọ́n sábà pa ẹ̀rù méjèèjì yẹn jẹ́ àbí kanu méjèèjì ẹ̀mí àwọn ti mọ̀ sọ fún àwọn pé á ah, gaskiya tá a bá tú lágbájá yìí dáadáa mùnáfìkì ni ó jẹ. nígbà tá a náà fi tún sọ fún wọn pé mùnáfìkì wọn èyí fẹ́ kírun ní jàmá torí pé n tó kírun tẹ́lẹ̀ kò dùn mọ́ ó fẹ́ ṣe n tó wù ni tó bẹ́ẹ̀ ni bá sọ pé jàmá àsìkò báyìí ni wọ́n ti pèrún jàmá mùnàfíkì lè ókè mi ò tí ráyè tèmi jàre torí pé kò fẹ́ kí tẹ́lẹ̀ ìkí ìsọnù ní jẹ́ ni ní ń kí. yóò wá kírun yẹn nígbà tó bá wù ú ànábì sallallahu alaihi wasallam nígbà tó fáwọn sọ̀rọ̀ àbàpẹ́ lára ń tẹ́ ti mọ mùnàfíkì ó ní pé wọ́n yẹn fẹ́ wọ́n yẹn wá kírun ní jàmá wọ́n máa ń japa ìkírun ní jàmá àwọn sọ̀rọ̀ àbà nípa àwọn bá tó fẹ́ sọ ta ni wá sí jàmá ẹni náà bá ti kó ti dún nígbà yìí máa wá jàmá gbàgbé àwọn ti máa fi ọ̀tí mùnàfíkì lélẹ́yìn ó kánábì tó kó sì tó kúrò láyé ọ̀rẹ́ ìfàbọ́nà liaman anábì dárúkọ àwọn méjìdínlógún nínú àwọn sọ̀hábà tí wọ́n ń bẹ lẹ́yìn ọ̀pẹ́ mọ̀nàfìkì ni wọ́n dàtí sọmọ náà sòṣe ni wọ́n sàádé sí ni wọ́n ó sọ fún ọ̀rẹ́ ìfà nígbà kánábì kú kánábì tó kú ọ̀rẹ́ ìfàbọ́nà liaman rọ́bí aláhùn àánú kò sọ ọ̀rọ̀ yìí fún ẹnì kankan ó tọ́jú ọ̀rọ̀ yẹn sínú ọkàn ẹ̀ ṣùgbọ́n nígbà tí ànábì sọ̀rọ̀ yìí fún Hudhaifa àwọn sọ̀hábà mọ́gbà tá ànábì sọ̀rọ̀ fún Hudhaifa jẹ́lẹ́jẹ́lẹ́ nígbà tí ànábì wa kú títí tá ànábì wa kú Hudhaifa sọ̀rọ̀ yìí fẹ́ni bọ̀dù nígbà tá ànábì wa kú Umaru wa bí pé níjọ́ kan ànábì sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ báyìí fún ọ dákun kí ni tá ànábì sọ fún ọ torí pé ànábì ti kú nísìnyí káwọn mọ àmọ́ bóyá nǹkan táwọn ní bùkátà sí ni ó ní ọ̀rọ̀ tá ànábì sọ fún un pé ó dárúkọ iye àwọn èèyàn báyìí tó mùnáfìkì ni wọ́n àwọn méjìdínlógún sí ni wọ́n eighteen ni wọ́n. umaru wa ni ṣé ànábì ó kà mí kún wọn ọ̀rẹ́ ta ni wò ó ti mú wọn. ẹnìkan náà tún wá bí pé sá ànábì ó kà mí hmm, kẹlòmíì tiẹ̀ tó béèrè ni nígbà tí umaru ti bí pé sá ànábì ó kà mí kún wọn ó lànàbí ó kàn ọkùn wọn àmọ́ tẹ́lómi bá bí mi lẹ́yìn tèmi ò ní sọ̀rọ̀ mọ́. hikman nìyẹn torí pé nígbà tẹ́lẹ̀ bá béèrè ẹni tó náà ti mọ̀ pé mùnátìkì lòun gangan mọ́ rẹ̀ olóògbégbà ṣé kò dárúkọ èmi náà ṣé òṣèlú wa parọ́ ni pé à ó dárúkọ rẹ̀ tẹ̀mọ̀ kó ti dá wa lálẹ́ àṣírí tànàbí pamọ́ kó tó kú ó ti tú ìkànnì wọn ti hàn síta nìyẹn tó bá ti sọ pé kò dárúkọ rẹ̀ sọ̀tẹ́ ìfàtún parọ́ torí ẹ̀rù dẹ́fà tètè ya bẹ́ gidi pé lẹ́yìn tí rẹ ọmọrù mẹ́lòmíì bá béèrè ẹni dẹ́ ẹnibọ́dì lóhùn mọ́ àmọ́ wò sí nù wọn torí ẹ ẹnibọ́dì ò béèrè lọ́wọ́ rẹ̀ mọ́ àmọ́ wò dẹ́fà sọ yìí òǹkà wọn abẹ́nìkan bẹ́ẹ̀ ni tó ṣe pé fúra ara nabi ó popularize ẹ̀ wípé monafiki lélẹ̀ òun náà ni abdullahi ibn ibn salul anabi jẹ́ káwọn yóò mọ̀ pé monafiki lélẹ̀ ṣùgbọ́n tá anabi bá ń pe orúkọ rẹ̀ anabi kì í pe ní monafiki níjọ́ tí ó pòfókè ànábì tọrọ rẹ̀ sún ànábì ànábì ń bá àwọn mùsùlùmí kan ni nígbà tí wọ́n parọ́ aisha rabi allahu anha ànábì ni máa ń ni minhada rọ́jùl ẹ ta ni wọ́n wá gbà mí lọ́wọ́ ọkùnrin burúkú yìí ọkùnrin yìí bá ànábì sọ̀rọ̀ kò pé ah, ẹni tó ṣe pé mi pẹ̀lú àwọn ará ilé mi kì í wọlé kì í dáwọ́ ọbẹ̀ àti kó tẹ̀lé mi lẹ́yìn àwọn ará ilé mi náà sì tún ní mi ò tún mọ̀ wọ́n léèyàn burúkú ìyẹn ń gbà tó ń hu ọ̀rọ̀ zina nìyẹn ibẹ̀ làwọn bẹ́ẹ̀ nìkan sì dìde nínú àwọn ìdílé kan pé à tó bá sọ ẹni náà fún wa tó bá jẹ́ pé ìdílé tiwa ni èmi kì í ní rẹ́dì láti dẹ orí ẹ̀. ẹnìkan náà wà sọ pé tó bá pé ìdílé lágbájá ni dáwadáa bí kan náà àdínà ṣe lóko rárá ànígbà yẹn fún yín kíní kan ẹnì yín òun yẹn ṣe mùnáfìkì àmàrà ta pé àkílẹ̀ wá kẹ́yìn pa ọ̀rọ̀ ìdílé di wa tẹ́ ẹ̀já sọ kíni ká sọ nǹkan wa nígbà tá ànábi wa rí pé ọ̀rọ̀ ti ń dariwo ànábi wa mú wọn wálẹ̀ títí tí wọ́n yìí dákẹ́ ànábi wa kọ́mẹ́ntì lórí ọ̀rọ̀ yẹn mọ́ ọ̀rọ̀ rẹ̀ sì kílẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà rọ̀dùwánà láàrin kódà ọmọ rẹ̀ ti ṣe abdullahi ó mọ̀ pé mùnàfíkì bàbá òun ọmọ rẹ̀ sì ní olùdúró déédéé ni. ìyẹn ló fà á nígbà tí wọ́n jáde lọ sójú ogun pẹ̀lú anábíwá muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n padà wọlé ní karambani ní bá sọ nínú ọ̀rọ̀ yìí pé la irọ̀já ilẹ̀ madina la yukhrijanna al-a'azzu minha al-adhall tá a bá ti padà sí Madina àwọn ọmọ onílùú tó jẹ́ pé àwọn lọ́mọ onílẹ̀ àwọn ọmọ onílẹ̀ wọ́n lé àwọn àjòjì yẹn wọ́n lé wọn jáde nínú ìlú wọn ẹ dákun ta ní ń tàbà sí ànábì àtàwọn muhajirun ó sọ̀rọ̀ yẹn tọmọ rẹ̀ gbọ́ báyìí ẹnìkan náà sàhábà ló gbọ́ ó tún sọ̀rọ̀ míì náà àmọ́ àfẹ́ lọ́bẹ̀ẹ́ nítorí àsìkò ó pe àwọn sàábì ànábì lójó olóúnjẹ nìkan náà máa jẹ wọn lójó burúkú burúkú wọn bá ṣe wá wọn mọjó ń jẹ lọ ikùn wọn kàn sí gbandugbandu ni wọn ò lè jàjà kọ́ bọ̀ ó sọ oríṣiríṣi ń pa àwọn sàábì ànábì lẹ́nìkan ṣe dìde ni ẹ pé bal anta munafiq kò síyèméjì ń bẹ munafiq kí ni wọ́n karambani èyí ti sọ ọ̀rọ̀ rẹ fún ànábì. nígbà tí ẹnìyẹn dọ́dọ̀ ànábì ló bá sọ fún pé ó sọ báyìí ó sọ báyìí sọ ọmọ rẹ náà ń bẹ níbi tí ẹnìyẹn ti lọ fẹjọ rẹ sun ànábì ó sọ báyìí ó sọ báyìí ó sọ báyìí. bẹ́ẹ̀ ni onínàdé ń ó sọ báyìí wọ́n ní rárá à ń ṣẹ̀fẹ̀ ni à ọba wa sọ ayé àkàlẹ̀ kó n tó sí ọlọ́run ọba wàrọ̀sù wa àyà ti i wàrọ̀sù lèyí kóńtòm tàṣàzì ó ọlọ́run òjíṣẹ́ rẹ̀ àtọ̀rọ̀ ọlọ́run ló yẹ kẹ́ máa fi ṣe èyí àbí láta àtẹ́zìrú pàtìkẹfọ̀tún ẹ nídìí àròyìn rárá ẹ sọ ti jẹ́ kẹfìrí ní iwájú ọlọ́run nígbà tó dọ́dọ̀ ànábì ti ń sọ pé à eré là ń ṣe ẹ̀fẹ̀ là ń ṣe ànábì kan ka àyà yẹn fún ni àyà yẹn ń kà ó dààmú ààrẹ ó so mọ́ ràkúnmí ànábì lẹ́sẹ̀ ràkúnmí wọ gúrúrú lẹ̀ ànábì ò tiẹ̀ wò ànábì kankan àyà fún ni. pé kó tó dé ọlọ́run ọba ti sọ báyìí bẹ́ẹ̀ lọ́mọ abdullahi nígbà tí wọ́n dé madina ó wá dúró lẹ́nu ọ̀nà tí wọ́n gbà wọnú ó yọ ó wá dúró sẹ́nu ọ̀nà báyìí gbogbo yẹn wọ́n ń pàṣẹ àwọn yẹn gbogbo yẹn máa ó ní bàbá ẹ má bínú ẹ̀ lè wọnú ìlú yìí mọ́ ọmọ rẹ ni ó lẹ̀ lè wọnú ìlú yìí bàbá ni à ọmọ àlè ni wọ́n ní ní ẹ̀fọ̀rọ̀ ọmọ àlè lẹ̀ ọmọ ọkọ ìsìláàmù lè ní ẹ̀ lè wọnú ìlú yìí mọ́ tẹ́tẹ́ yìí lẹ báyìí tẹ́ bá sì fẹ́ wọ lágídí ń sọ orí yín bọ́lẹ̀ ẹnìkan tuntun tó lè bẹ́ẹ̀lì yín bí òun lòjíṣẹ́ ọlọ́run tánàbí bá dé tó bá wá sọ pé kẹ wọlé tọ́ àmọ́ pé wàá wọ lágídí kànábì ò tó dé kò sí ní tó jọ ẹ mọ̀ pa nàbì lọ́mọ onílẹ̀ kìí sẹ́yìn ó sì dúró ti bàbá ẹ lọ́rùn nígbà tá nàbì wá dé ó bá bàbá tí bàbá ò lè wọlé ọmọ ti dúró ti lọ́rùn ọmọ alálùbáríkà tó fẹ́ kí bàbá rẹ̀ ó yí orí burúkú tí ń bẹ ọkàn rẹ̀ padà sórí ire kó lè bàa jẹ́ àbújá náà anabi wa ni kí ló ń ṣẹlẹ̀ ó wá sọ anabi ní fílẹ̀ jẹ́ wọlé. a ṣe ti wá mọ ipa anabi lọ mọ nílẹ̀ báyìí tí mo fẹ́ kó da yín lójú náà nù pé ẹ lẹ́nu nùlù yìí òjíṣẹ́ ọlọ́run ló lẹ́nu bẹ́ẹ̀ à tẹ́tí pa anabi ló bẹ́ẹ̀ yín ló jẹ́ ilé wọlé òtítàn torí pé kò fẹ́ kó ń wá gbé iyì anabi ta fira yí bàbá wọn èyí ó lè jẹ́ mùsùlùmí tí mọ́ni rẹ̀ lálàáfíà tó sì yanrantí àyàfìgbà tó bá tó nífẹ̀ẹ́ anábíwá muhammad sallallahu alayhi wa sallam ju ẹ̀mí ara rẹ̀ àti gbogbo àwọn ará ilé rẹ̀ àti dúkìá rẹ̀ lọ. ẹ̀gbọ́n tọ́lọ́ ń sọ alukur'an ní jama. ọlọ́ni la tẹ́jú kọ́ọ̀mẹ́n yóò mẹ́nu nàbí lọ́hì wa rasulihi yóò dúnà man hàdà lọ́hà wa rasula. ọlọ́ni lẹ́ẹ̀lì ráwọn èèyàn tó ṣe pé wọ́n gbọ́ àwọn tó jẹ́ olùtakò ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ kán máa wá gba tiwọn kán máa wá gba tiwọn tán sì fáwọn ẹni olùtakò ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ni. ọlọ́run wa ń kẹ́ ọlọ́run wọlé kẹ́nu abẹ́ ẹ̀hùn kódà bó jẹ́ fáwọn bàbá wọn náà jẹ́ olùtakò tọ́lọ́run. àwọn abiná ahùn ọlọ́run ni ẹ tún fi bàbá lẹ̀ kódà kó jọmọ tí wọ́n bínú ara wọn tó bá jẹ́ olùtakò tọ́lọ́run nígbà ni wọn nígbà ìdàkejì nìfàákù nìyẹn téèyàn bá jẹ́ mọ̀nàfìkì gbogbo àwọn tá a sọ yìí ni ó kórira gbogbo àwọn tọ́lọ́wọ́n ọba sọ yìí ni ó gba tiwọn nítorí pé wọ́n jẹ́ olùyẹ àfọ ọlọ́run. àwọn mọ̀nàfìkì nínú ọkàn wọn wọ́n máa ń ní ìkórira ọlọ́run ọba allah wọ́n sì ní ìkórira òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni wọ́n ní ìkórira àwọn tí wọ́n já àwọn olùṣẹ̀sìn olùdíyedédé lórí ẹ̀sìn. ọlọ́run ọba sọ̀rọ̀ wọn nínú alukur'an wípé àwọn mọ̀nàfìkì wọ̀nyí tí wọ́n bá ráwọn èèyàn tí wọ́n bá dúró ti ẹ̀sìn wọ́n máa ń fẹnu sáta wọn ni ọlọ́run sọ inú alukur'an tó máa fẹnu sáta wọn ni pé kí wọ́n wàhálà islam wa le tó bá wọn ni òun fìtínà tán kóra wọn sí òun nítorí tán kóra wọn sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọ̀rọ̀ àbí tán bá rí èèyàn kan tó bá dúró ti ẹ̀sìn ọlọ́run látara àmúra rẹ̀ wọ́n wá nǹkan kan fi jọ sẹ́wọ̀n wọ́n ní orí eégún olóòrí orẹ́lẹ́hà olóòrí eégún tí ò bá jẹ́ pẹ́ni tí ṣètọ́nù ti dánú ọkàn rẹ̀ rú bóò ló sì jọra wọn bóò ló sì jọra wọn alkiyas ma alifawari in tí ò jọra wọn ká máa fi wọn ra wọn gbogbo orú eléyìí náà ló bí òwe kówe táwọn kèfèrí kó sí àwọn mùsùlùmí lẹ́nu tí wọn ò sì yí ẹnu wọn padà táwọn náà wá ń kó jẹ́ lọ wọ́n ní àfa àjóná ń béèrè irùngbọ̀n subhanallah tí ẹlòmí ò jóná má lórí ilẹ̀ àfa nìkan ni ẹ rí sọgẹ́sọ pé èèyàn jóná ẹ̀ orí a sì máa fẹ́ yíhun ní gbogbo yẹn ló jẹ́ kí ni ló kó sínú ó sì wá lè jẹ́ pé àfa kúfùrù ló bí sẹ́mi àwọn èèyàn kò látara àdé ilé ọlọ́run ọba láwọn mọ̀nàfikóòn wọ́n máa ń fi ọlọ́run ọba àti ẹ̀sìn ọlọ́run ṣe yẹ̀yẹ́ ni. wọ́n á kórira àwọn mùsùlùmí tí wọ́n bá rẹ́ni tí ń náwó tiẹ̀ tó fi ń promote ẹ̀sìn tọlọ́run àgbọ́yé lórí ilẹ̀ káwọn yóò jẹ́ni tí ó gbẹ́sìn ọlọ́run yé ọlọ́run ọba ní wọn máa fẹnu sáátá rẹ̀ pé kí wọ́n á ní kí ló sì wá ná ẹ má dáa lóhùn mo mọ̀ dáadáa o owó tó ń ná yẹn kárí mi ni o àníyàn ènìyàn sì da àmọ́ yóò máa bàá jẹ́ lójú àwọn èèyàn pé kò ná nítorí tọ́lọ̀ torí pé n ti ń bẹ lára rẹ̀ ó fẹ́ yìí ó gbogbo àwọn èèyàn tábàsì rẹ ni tó fẹ́ ná tí ò tún rí ná wọn á ọlọ́run mu kí ni o òun ní rí ná pé ẹ̀wá kinní kan ẹni ayé bá yẹ lọ́run ó yẹ <laughs> nígbà tá a yẹ ni àbáyé pyramid tẹ́yìn àfáwọn ọmọ yín lónìí tó di ara àwọn ṣéèpù fìràwọn ni wọ́n kọ́ fún wọ́n pè ní haram fìràwọn ni wọ́n kọ́ fún ló dára ṣéèpù tí wọ́n yà fáwọn èèyàn lónìí yóò lo orígun mẹ́ta láti ilẹ̀ yóò sì máa lòkè nígbà tí ó bá dókè yóò padà dórí gbẹ̀yọ̀ kan fìràwọn ni wọ́n kọ́ fún ayẹyẹ kọ́rùn-ún ayé dada dáadáa ọlọ́run ọba jẹ́ ká mọ̀ pé ayé yẹ fìràwọn náà débi wípé ọlọ́run ní àwọn kọ́kọ́rọ́ àwọn ààyè ibi tó kó àwọn ohun àlùmọ́ọ́nì tí ọlọ́run ọba jogún fún lóríṣiríṣi nǹkan téèyàn máa ń ní tí wọ́n ní lágbájá ọlọ́run ọba kẹ àwọn ohun àlùmọ́ọ́nì kọ̀ọ̀kan àwọn èèyàn kọ̀ọ̀kan ló máa ń mójútó ló máa ń gbé yẹn ni wọ́n máa ń gbé ọlọ́run sì ní àwọn alágbára ní tún gbé tán bá ló kó góòdì síbì kan táwọn fẹ́yàn bá kó góòdì sínú ọ̀pṣẹ̀ yìí nísìnyí bó ṣe tó yìí tí góòdì bá kún bẹ́ẹ̀ kọ́kọ́ rẹ̀ yọ̀kan di tó tilẹ̀kùn ibẹ̀ kò sì nídìí alágbára ẹ lè mú fọ́mọ̀ kókó àmọ́ ti fura ti kọ́rù òṣè kíni kò rí bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ ńgbà tọ́lọ́run ọba wù tí ó jẹ́ níyà ọlọ́run ọba tẹ́rì ni kọ́rù náà ń bẹ lábẹ́ ẹlẹ̀ tọ́lọ́run ọba tẹ́rì sídòní olónìí ẹnìkan òṣèrántí pé yẹn ń bẹ́ẹ̀ lẹ̀ káwá sọ pé ẹni táyé bá yẹ lọ́run ó yẹ àwọn ànábì ọlọ́run ń kọ́ nínú gbogbo àwọn ànábì ọlọ́run mélòó lọ́ba tó bá yàtọ̀ sí Suleiman ẹ sọ yìí ànábì ọlọ́run tó jọba nínú wọn tó bá yàtọ̀ sí Suleiman tí ọ̀rọ̀ ayé láti sọ pé yẹ ni àbí kí ni o dún sẹ̀sìn ọlọ́run àwọn mùnàfìkì náà máa ronú báyẹn tán bá rí yẹn kan tí ń sin lọ́run tí ò bá rówó ná wọn lọ́lọ́run ò fẹ́ kó náwó síbi tọ́lọ́run ni lọ́lọ́run ò fi fún lówó ń gbọ́ lọ́run ti mọ̀ pa rẹ̀ ò dáa mùnáfìkì ni ó sọ yẹn fún mọ́mìnì pèrèkó dúró tẹ̀sìn látara di ilé ìjàmá anifaq ìṣe mùnáfìkì gẹ́gẹ́ bí ìṣe kẹfẹ́rí ń ta gbọ́dọ̀ ṣọ́ra fún dáadáa ni o ìyẹn ló fa tó fi jẹ́ pé al ibn taymiya wọ́n ní lára nifaq tó tóbi tí ẹni tí ìṣe mùnáfíkí òun bá ń bẹ nínú ìròyìn ara rẹ̀ tí ó fi lẹ́tọ̀ọ́ sí kó máa bẹ nínú ad-darkul asfal minan nar òun náà ní ìsàlẹ̀sàlẹ̀ náà. bó ti ṣe pé atúrí tafsiri mi lórí ad-darkul asfal gẹ́gẹ́ bí àfáwọn abdullahi ibn abbas àti abu huraira bí wọ́n ṣe sọ. wọ́n ní ad-darkul yẹn wọ́n ní tawabit min hadith àwọn àpótí kan tí wọ́n fi irin ni àwọn àpótí tí wọ́n fi irin rọ àwọn àpótí tí wọ́n wá fi irin rọ wọ́n nínú rẹ̀ lọ́wọ́ bó wa ti mùnà fìtí mọ́ tọ́lọ̀ ń bá wa ti mọ́ nu àpótí irin ìgbà náà lọ́wọ́ bó tó wá jù sínú ìsàlẹ̀sàlẹ̀ náà tẹ́rí pé adi méje fún mùnà fìtí àbí yóò di púpọ̀ kọ́lọ̀ ń kó làwọn bẹ́ẹ̀ nínú islam èyí tí islam ó sì fi rinlẹ̀ ni pé tẹ́ ẹ mọ̀ pé bálùjẹ́ náà bá ṣe ga tó òun náà ni ìgbádùn bẹ́ẹ̀ fi ga tó bẹ́ẹ̀ ni ayé ẹ̀kọ́ láti máa ń wáyà láti máa ń bẹ̀rẹ̀ wọn pé kọ́lọ́n fi wá sí alùjẹ́nà firdaus alùjẹ́nà pọ̀ àmọ́ pọ̀lọpọ̀ wa àmórúkọ àwọn míì mọ́ torí pé firdaus ní kálukú wá fẹ́ wọ̀ àmórúkọ àwọn míì mọ́ gbogbo aláfẹ́ wọ firdaus abẹ́lẹ̀ nǹkan ọlọ́run ti bu alọ́mọ firdaus báàlì jẹ́ náà ṣe wá ga tóun òǹkẹ́ ti dira ṣẹ́rí iná bó bá ṣe lọlẹ̀ tó ni ìyá rẹ̀ ti lọ ló fi burú sí torí pé ibi tí náà ti ń jò wá oró rẹ̀ lè fi wé òkè àbójọra wọn ni jama oró ibi tí náà ti bẹ̀rẹ̀ sí ní jò tẹ́ ẹ bá tọwọ́ bọ̀ jíjó tí ó fún yín òun nìyí tó ti dókè yányá tí ti ń jo gáàsì ni ó yín tẹ́ bá tún gbọ́ kò mi gáàsì ń tẹ́ ẹ tún máa fi lè kó ń ra yín lọ́wọ́ ni tẹ́ bá dúpọ̀ kó bẹ́ẹ̀ bá ti ń gbọ́ wọn yín ga sí bẹ́ẹ̀ lóró yóò fi máa dẹ́kù lẹ́ẹ̀tì máa fi lè ní oró yẹn lẹ́ẹ̀tì máa fi lè ẹ̀ mọ́ àmọ́ bẹ́ẹ̀ bá ti ń gbọ́ wọn lọlẹ̀ sí ibi náà bẹ́ẹ̀ lóró fi máa pọ̀ sí bó ti jẹ́ fọmọ àwọn kó má ṣe wá lọ́mọ kó má ṣe wá wọ́n wọ́n ní wọ́n máa ṣàfihàn ikú òjíṣẹ́ ọlọ́run ọba nírọ́ sallallahu alayhi wa sallam àbí ìtakò apá kan nínú àwọn tí ọlọ́run ọba fi rán muhammad sallallahu alayhi wa sallam wọ́n máa pè é nírọ́ àbí kí wọ́n máa kórìíra rẹ̀ wọ́n gbà kó dodo ni àmọ́ wọ́n ní kórìíra fún nǹkan yẹn nínú ọkàn wọn ó lè kórìíra hijab ó lè kórìíra sirwal alqasru ó lè kórìíra anúgbọ̀n bí a kò sí nǹkan tí mo kórìíra lára rẹ̀ tó ju orúgbọ̀n yìí lọ ok tó bá ra nẹ́bi tá nẹ́bi bá tó bá epo bá bá nẹ́bi lọ ayé ni wà á kó ìrarun gbọ̀n lára nẹ́bi àbí àyà rẹ̀ sì gbà wà á sọ fún nẹ́bi tá ah, mo ti fẹ́ràn rẹ muhammad tó yìí irun gbọ̀n yìí nìkan mo kórìíra lára rẹ̀ ibo lè yẹn bá ẹja títí ìbá ṣe nu ná kọ́lọ̀nkú là wà ń bẹ̀ á ah, mo ti gba tiwọ́ ọmọbìnrin yìí tó ìjáàbù rẹ tó tóbi jù yìí náà ni. kékeré báyìí náà ti tó ìwọ orí tara mi ní ìwọ owó náà wo tara rẹ ìwọ owó ní ká máa wo tara rẹ látara di eléyìí ìmọ̀ akórira àwọn apá kan nínú tí òjíṣẹ́ ọlọ́run bá gbé wá lára ìṣesí àwọn mùnàfíkì ni àwọn irú ẹ̀ máa ń bẹ nínú ọkàn wọn ká ṣàkíyèsí ká ṣọ́ra. bákan náà wọ́n ní èyí tá a sọ yìí òun náà ní tó ń bẹ lójú ayé ànábì mọ̀náfìkì tó tóbi yẹn ló wà gbogbo àwọn sọ̀hábà tó kù pátá kò sẹ́ni tí nìfàákù kékeré ń bẹ ní inú ṣe wọn. àmọ́ lásìkò tiwa yìí méjèèjì ló ṣe kí ni òun ló wà méjèèjì ló wà ní ẹlẹ́sìn àwọn èèyàn tẹ́ bá ń rí ìtọ́ka lórí wọn pé mọ̀náfìkì ni wọ́n nìfàákù tán máa ń kó sí nìfàákù ńlá ni bí kòwá ìsọ̀rọ̀ nìfàákù ńlá ló kó sí bí ẹni tó yanu gbàgà tó sọ fún anabi sallallahu alayhi wa sallam nígbà tá anabi ń pín nǹkan zaka tó jẹ́ dúkìá gbogbogbò tọ́lọ̀ ń fún anabi lẹ̀ pé fún ẹni tó bá wọ̀ tó bá rí kó tọ́ sí pé kọ́lọ́ máa fún anabi òní ṣàbòtí ní pínpín rẹ̀ òun wá dé wọn sọ fún anabi pé a nǹkan pín yìí a kò sí bẹ́ẹ̀ rọ ọlọ́run lára nǹkan yìí ta ló pín anabi pín nǹkan wá ní tí wọ́n pín yìí wọn ò fi bẹ̀rù ọlọ́run pín ẹ̀dá fún ta ni sọ pé kò bẹ̀rù ọlọ́run anábì ní bá wí sallallahu alayhi wa sallam tẹ́yìn bá fi lè gbóyà débẹ̀ yẹn tí máa sọ pé ànábì ò bẹ̀rù ọlọ́run kí ló kù fún mọ́ nínú ìsìlámù ìkọjá kó kẹ́rù ẹ̀ kó jáde kódà bá bá dèèyàn tó bá gbóró àyà bẹ́ẹ̀ lásìkò yìí pa ànábì bẹ̀rù ọlọ́run kò sí nǹkan kan fún islam mọ́jú pé kó kẹ́rù ẹ̀ kó jáde lọ. ànábì wa ni wailak sẹ́mi ò bá jólú bẹ̀rù ọlọ́run tọ́lọ́run sì rán mi sí ọ pé kí n wá jíṣẹ́ fún ọ sófò òtítí ọ báyìí tábà rán ẹni tí ò lámàá náà tábà rán sí yàn pé kó wá fún yàn ní nǹkan ẹ̀dá kù sófò sẹ́ni tán rán sí. torí pé tó bá jàǹbá aṣẹ́ tí wọ́n ti rán in tó gbé lọ́wọ́ náà lọ́wọ́ kí ni jàmá ìgbékùgbé ìgbékùgbé ló gbélé ẹ lọ́wọ́ tó o tí ọlọ́run bá fi lè rán ànábì sí ọ ká ànábì yẹn wàá jẹ́ni tó bẹ̀rù ọlọ́run kò síyè méjì ní pé wọ́n tó tẹ̀lé e náà ó ti ṣòfò torí pé kò ní gbé tó dá lé ọ lọ́wọ́ anábìwá lọ pé òfó ti ṣiṣẹ́ pẹ̀lú tó ń sọ yẹn tẹ́mi ò bá wá jólù bẹ̀rù ọlọ́run nínú yín ta ló tún fẹ́ bẹ̀rù ọlọ́run. wọ́n á ní atqakum lillah bí gbogbo yín ṣiṣẹ́ pọ̀ tó lẹ́yìn mi kò sẹ́ni tó bẹ̀rù ọlọ́run jù mí lọ́nu gbogbo yín èmi mo bẹ̀rù ọlọ́run ju gbogbo yín lọ. yẹn la fáfi máa ń sọ fún wa pé bẹ́ẹ̀ bá ti mọ ọlọ́run sí bẹ́ẹ̀ bá ti mọ ọlọ́run tó ló ìgbàlódé oníkí bá bá ṣe pèèyàn láàfáà sí níbẹ̀rù ọlọ́run ọba tó máa ń kó lára ẹ̀ sí àfi àwọn èèyàn díẹ̀ àfi àwọn èèyàn díẹ̀ àmọ́ àwọn èèyàn ní tẹ́ bá ń sọ pé àfáà ni àfáà ni ní má ṣe ń ga sí bẹ́ẹ̀ lẹ́mọ̀ bá nídìí ìbàjẹ́ ní má ṣe ń ga sí bẹ́ẹ̀ lẹ́mọ̀ bá nídìí ìbàjẹ́ wọ́n sì ṣe ń ga sí òun ló yẹ kí bẹ̀rù ọlọ́run ọba fi pọ̀ ní ara rẹ̀ sí kọ́lọ̀ òun náà ní tààmà sí nìfọ́àkù kékeré nìfọ́àkù kékeré yẹn anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó láwọn nǹkan mẹ́rin kan bẹ ẹni tí mẹ́rin bá ń bẹ lára rẹ̀ ó ní mùnáfìkì pọ́nbélé ni o amẹ́ni tí kanu rẹ̀ bá fi lè wà lára rẹ̀ ìkan nínú wa àwọn mùnáfìkì ló wà lára yẹn anabi ni ìrà kàdàbà tó bá sọ̀rọ̀ fún yín ìrọ̀lùpàá ó tọ́ka sí pé irọ́ pípa min sifatil munafiqin lára àròyìn àwọn munafiki ni kókòrò ni wọ́n máa ń jẹ́ tó pàtó fún alẹ́ kan pé nífàkù gan-an irọ́ ló bí. sẹ́yìn abá tán bá sọ pé four one nine lèèyàn lù nísìnyí ẹ wá ẹ ń wọn kan pé kó jólódodo àbí. torí pé four one kìí ṣe ìròyìn àwọn olódodo àbá ń pèèyàn ní gbájú ẹ̀ nísìnyí ẹ wá ní wọn pé ló kù rọ́ kí ló kù ṣé kò jọra wọn wọn ní gbájú ẹ̀ lágbájá ẹ wá ní wọn ní gbájú ẹ̀ níbọ̀ tí wọn pè lókù rọ ẹnìkan wá pè lókù rọ ah èmi sọ báwọn wọn pè lókù rọ gbájú ẹ̀ ni mo máa ń sí ah kí ni yàtọ̀ torí ẹ̀ n tó bí mùnáfìkì irọ́ náà ni irọ́ ni mùnáfìkì máa ń pa gbogbo gbèsè ayé wọn irọ́ ni anábìlẹ̀ ní tó bá ti jókòó rọ kó máa sọ̀rọ̀ fún yàn ká máa bá a nírọ́ kó ní ó ti mọ̀ pé rọ́ lòun pa fún yàn anábìlẹ̀ ìròyìn mùnáfìkì ti wà lára àmọ́ kì í sì kó ẹrù rẹ̀ jáde nínú Islam yẹn la sọ fún wa pé ẹni tí máa ń ṣe yóò máa gba wọ́nì pé bó ṣe ń bá a lọ yìí tó bá lọ jáwọ́ ńbẹ̀ ó súnmọ́ kó kó jáde nínú ilé yìí ilé Islam. alábùwà Muhammad sallallahu alayhi wa sallam ní idha wa'ada akhlafa tó bá bá ń ṣàdéhùn ẹ má ràn kan wípé kó pé àdéhùn pẹ̀lú yín yóò yapa àdéhùn ni ẹni tó bá ti jẹ́ olùṣàdéhùn yapa ìròyìn mùnáfíkì ti ń bẹ lára ẹ̀ àmọ́ kì í sì kó jáde ńlẹ̀ o àmọ́ tí máa ń tẹ̀síwájú ó súnmọ́ kó padà kó jáde ńlẹ̀. anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ni wa ìdá ahada gọ́dẹ̀rọ̀ tó bá rí ṣe agreement pẹ̀lú àwọn èèyàn kan tí wọ́n jọ rí ṣe agreement wọ́n jọ gbéwé àdéhùn yóò jàǹbá yín yóò jàǹbá yín kò síbẹ̀ tí fẹ́ yóò jàǹbá yín. anabi ní bákan náà wáyídà kọ́sọ̀mọ́ fàjà tó bá já pẹ̀lú èèyàn ó máa ń kọjá àlà ọlọ́run níbi ìjà tó bá ń bá yẹn jà subhanallah àṣé àdámọ̀ wa ni wípé ìjà ó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n bò la ṣe ní kọjá àlà níbi ìjà tá a bá ń jà nígbà tí èèyàn kan bá sọ fún ọ ní ti wípé orí ẹ̀ ò pé wá ní à orí mi ò pé kò ní dá fún yàrá ìyá rẹ̀ ní tó fi sán padà yẹn tí kò tí tóbi jù kò sọ ìwọ ọlọ́run níbi ìjà yẹn tó bá jẹ́ ẹni tó jùlọ ní o lè mú mọ́dọ̀ kó kọ́ lẹ́kọ̀ọ́ kó wá fún lẹ́gbàndì pé má sọ kórìí mi ò pé mọ́ àbí kò sọ dédé rẹ fún orí tiẹ̀ náà pé àbí kò ṣe sùúrù èyí ló lóore jùlọ tó bá yin ilé kan èmi ló yin ilé kan ah. mo ṣe sọ yóò ti ya wèrè o ah. èékánná àti oya wèrè ẹnìyàn sọ ìwọ ọlọ́run níbi ìjà tí ń jà àwọn jẹ̀mọ́ tán bá gba létí yóò gba wọn gò lórí ó sọ́wọ́ ọlọ́run àbí àríkò ti kọjá ara wọn tọ́bágun lábẹ́rẹ́ yóò gùn wọn láti yóò gùn wọn lọ́bẹ̀ àfi kó sá wọn ládàá gbogbo orúwa ipátá ìwà mọ̀nàfìkì ni kámátì wàá sọ pé ẹni tí wọn ò ti ẹsẹ̀ tí wọn ò rò tí wọ́n ń sá àwọn èèyàn ládàá káàkiri tí ń gbọ́ àwọn èèyàn lọ́bẹ̀ káàkiri tí ń gbọ́ àwọn èèyàn nígò káàkiri ibo la fẹ́ torúwa tiẹ̀ ń síná. látara délé ìyàwó ọ̀dọ́ ká ṣàkíyèsí ara wa agbára ọ̀dọ́ wa ká mọ bá ṣe lò ó tàbí ní kọjá ìlà ọlọ́run nínú ìwáyà míì ànábì wa pè é ní mẹ́ta ẹyọ kan wá wà nínú ìwáyà yẹn tí ò sí nínú mẹ́rin ilé ìta múwáyì náà wáyé dáa tún mi ohun àmọ́ náà tí wọ́n bá gbé kò ní ní àmánà pẹ̀lú àwọn èèyàn ló fi jẹ́ márààrún. ká bá wo àkórí gbogbo tí ń jẹ́ ìwà mùnáfìkì tá à ń sọ yìí a rí pé wọ́n ẹ̀ nǹkan àti òdìkejì rẹ ni ó ṣàdéhùn ó sì mọ̀ pé òun jàǹbá ó sọ̀rọ̀ ó mọ̀ pé rọ́ọ̀lù pa ó jà ó kọjá àdà oríṣi agírímẹ́ǹtì ó tú palẹ̀ náà bá ti máa ń sọ fún wa wípé kókó méjì náà ni méjèèjì ni kókó ti anifakul akbar ìṣe munafiki ńlá jìmá ọ̀há ìjánu rẹ̀ pátápátá ta lè fi sópọ̀ òun náà ni kí n ti ń bẹ nínú ọkàn wa kó yàtọ̀ sí n tá à ṣe n ti ń bẹ nínú ọkàn wa kó yàtọ̀ sí n tá à sọ jáde lẹ́nu nifakul akbar nìyẹn nifakul asgar jìmáà tiẹ̀ ìjánu rẹ̀ òun náà ni kí iṣẹ́ tá à ń ṣe kó yàtọ̀ sí èyí tá à ń ṣe ní kọ̀kọ̀ iṣẹ́ tá à ń ṣe ní gbangba kó yàtọ̀ sí iṣẹ́ kọ̀kọ̀. a sọ fún yín pé ẹ má ta tẹ́tẹ́ bọ̀ tó bá dá wà lórí fóònù ẹ̀ yóò máa ta tẹ́tẹ́ lọ. ó ti mọ̀ pé bẹ̀yẹn ẹnìkan ò mọ tó ń ṣe tó bá ti rí pé èèyàn ń bọ̀ àzàrí parí apá fóònù dé náà ni àbí kó ju nǹkan ẹ̀ sí àpò tó mọ̀ pé ẹnìkan ò ní máa ti ń ṣe. ìyẹn ìwà nìyí òun. kéèyàn máa sọ fún yín pé à kò sí kò sí àti kéèyàn ó lọ́lànà muhammad náà ni àmọ́ bó ti ń sọ náà ní sọ̀dà kejì ẹ̀ nínú ọkàn rẹ̀. bàbá jà ń sọ̀rọ̀ lànà muhammad ìlànà muhammad gan-an ayé ò ti wá lajú kọjá àgbà tí ànábi lò ó ti sọ yẹn sẹ́mi ó ti yàpọ̀ ara wọn nìfàkùlẹ̀ akíbárù nìyẹn mùrùkọ́ agbọ́yé tó ìyẹn ni ìṣesí àwọn tí wọ́n jẹ́ onímọ̀nàfìkì ńláńlá bákan náà nínú àwọn àlàyé ọ̀rọ̀ òun náà ni sísọ àwọn orí pa àti àwọn ìnira tí ìjẹ́ mùnáfíkì máa ń kó báyàn àwọn orípa burúkú wo òun ni mọ̀nà ìjẹ́ mùnáfíkì ìṣe nifaq àwọn orípa burúkú wo òun ló ní kí sì ni àwọn ìnira tó máa ń jáde láti dẹ̀ fún ẹni tó bá jẹ́ mùnáfíkì. ìjẹ́ mùnáfíkì ó láwọn orípa tó burú púpọ̀ tó sì máa ń jẹ́ ìparun fọ́mọ ènìyàn wájú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ ọ̀bùsà ni wa nínú ẹ̀ o náà ni pé téèyàn bá ní ànífà kò lára tó bá jẹ́ mọ̀nàfìkì kìí ṣe mọ̀mìnì nítòdodo mọ̀nàfìkì ni àmọ́ ẹ̀ lè mọ̀ torípò ti fi pamọ́ fún yín sínú ọkàn ọlọ́run ọba nìkan ló mọ̀ gbogbo àwọn tá ànábì náà ti mọ̀ pátá ọlọ́run ọba ló tú àṣírí wọn lé ànábì lọ́wọ́ sallallahu alayhi wa sallam ìjẹ́ mọ̀nàfìkì nínú aburú rẹ̀ ni pé ó máa ń kó kì í jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ wà nínú ọkàn ẹni tó bá ní ìbẹ̀rùbójó ó máa ń gba inú irú ọkàn ẹni bẹ́ẹ̀ ó máa ń gba kan ni. ọlọ́run ọba allah subhanahu wa ta'ala sọ́nù al-Qur'an al-Karim tá a bá padà sínú suratu Tawba torí pé nusura tọ́lọ́run ọba fi lálà sí àwọn mọ̀nàfíkì púpọ̀ suratu Tawba ni. ìyẹn ló máa tó jẹ́ pé àwọn àfa sunna tó máa súra tó tú wọn láti rí síta tó fẹ̀dí wọn síta alifọ́ọ̀dìhà. ọlọ́mọba allah subhanahu wa ta'ala ń sọ nínú súra tó tọ́wọ́bà àyà sixty eight. ọlọ́ni wàcàdà allahu almunafiqina walmunafiqat. turuki munafiki ma ṣe lápò náà lábo ọlọ́run lọ́lọ́run ọba allah ó ṣàdéhùn fáwọn amúnáfikì lákọ àtàwọn amúnáfikún tí wọ́n amúnáfikọ́ tí wọ́n jábọ̀. wálé kò fàár àti àwọn kèfèrí náà papọ̀ àti àwọn kèfèrí náà papọ̀ àdéhùn kínní náàrọ̀ jahannam ọlọ́run ọba ṣàdéhùn iná jahannama fún wọn. الله الله سبحانه وتعالى يحذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قال الله منافقي wọ́n máa ń wà nínú bẹ̀rù ní gbogbo gbà wọ́n máa wà nínú bẹ̀rù ní gbogbo gbà pé kí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala kó má sọ súra kankanlẹ̀ tọ́lọ́run fi wá tú àṣírí àwọn tó wà á lísì orúkọ àwọn báyìí táwọn á ka bá ti ń ka abúlé abin bẹ́ẹ̀ bá ti ń ka fèrè àwọn. ìgbẹ́ ẹrú kí ni wọ́n ń bà wọ́n títí tá ànábì fi kú ni. wọn ò fọkàn balẹ̀ rí láyé wọn ní gbogbo ìgbà tí wọ́n lò tá ànábì fi kú pé kí súra máa sọ̀kalẹ̀ kó máa list orúkọ wa kí súra máa sọ̀kalẹ̀ kó máa sọ̀rọ̀ yìí tí wọ́n fi mọ̀ wá kí súra máa sọ̀rọ̀ kalẹ̀ kó máa dúwe wa ọlọ́run ní gbogbo àmọ́ ṣe máa ń wà nínú ìfòyà nìyẹn. ọlọ́run ọba nírẹ̀ muhammad sallallahu alayhi wa sallam kó lè sàzíhu iná lọ́ha mùkúrẹ́jọ́n máa tàzẹ̀rún. ọlọ́run sọ fún wa pé ẹ sáà máa ṣẹ̀fẹ́ yín so lára àròyìn wọn lọ́wọ́ ọba tó fi bá wọn sọ̀rọ̀ yẹn ọlọ́run sọ fún wọn pé ẹ máa ṣàwàdà yín àtẹ̀tẹ̀ yín tẹ́ ẹ máa ń fẹ́sìn ọlọ́run ṣe ẹ máa kọ̀ntínù ìǹtẹ̀ ń bẹ̀rù yẹn ọlọ́run bó padà tu síta nígbà tá a rẹ́bi tó ka àyà ń jáde ẹ ìbẹ̀rù tún di kíni ó tún di púpọ̀ tẹ́ni mùnáfìkì torí pé bẹ̀rù yẹn ń bẹ lẹ́mìí wọn tẹ́lẹ̀ ọlọ́run wá tu fúnfà nábì pé ó ń bẹ nínú ọkàn wọn ìbẹ̀rù pé káwọ ọlọ́run ọbó mọ́ sọ àyà kalẹ̀ àbí súrà kalẹ̀ tí ó wá sàlàyé wọn táwọn yóò fi mọ gbogbo wọn ọlọ́ni àmọ́ sọ fún wọn pé ká máa ṣẹ̀fẹ̀ wọn nṣó ẹ̀tẹ̀ tẹ wáyé yín wá sí àti yẹ̀yẹ́ tẹ wáyé yín wá fẹ́ sin ọlọ́run ṣe ẹ máa ṣe nṣó ntẹ̀ ń bẹ̀rù yín ọlọ́run padà tu. lónìí náà téèyàn kan bá jẹ́ mọ̀nàfíkì láwùjọ yìí mùsùlùmí ìjọ tó bá rí tẹ bá ti ń pèpè tẹ bá ti ń sọ̀rọ̀ kan nípa mọ̀nàfíkì ẹ̀mí rẹ̀ ò ní balẹ̀ yóò máa rò pé àbá ti rí òun ti tú sí yín ní ọwọ́ ni gbogbo ẹni tó bá ti jẹ́ ọ̀dàlẹ̀ láàrin àwọn èèyàn pátá ìjọ tí wọ́n bá ti ń sọ̀rọ̀ tó jọmọ ìfòyà ló máa ń wà. ẹ̀yin ò rí pé nínú ilé kan tí wọ́n bá ní nǹkan kan sọ̀rọ̀ tí wọ́n ń wá owó àbí wọ́n ń wá nǹkan kan tí wọ́n bá ní gbogbo yẹn máa bọ̀ ẹja kóra wa lọ station kì í ti lọ yẹ̀ wò má torí pé bóyá nǹkan rẹ̀ sọ̀rọ̀ ti kó wa lọ lọ́n yẹ̀ wò òun fi ìgbẹ́ àní òun fi ìtọ̀ òfin fọ ìgbẹ́ ni o in fact ká sọ pé òun fi ìtọ̀ fọ ọbẹ̀ kúrò lára ni ká má pè nígbẹ̀ òun fi ìtọ̀ òfin fọ ọbẹ̀ ọbẹ̀ dà sí ìyànlá nísìn tẹ́wọ̀n kó yẹ kó fomi fọ àtọ̀ṣẹ ó wá lọ mú ìtọ̀ ó wá fi ń fọ bí ọ̀rọ̀ ẹni tí nǹkan rẹ̀ sọnù tó wá lọ lé àwọn alágbègbà yẹn bọ́rọ̀ ẹ̀ nìyẹn ní Islam kò sí tó lè sọnù fún ọ tó bá fi di pé ibi tí wàá ti lọ máa yẹ wò ó ń lọ́dọ̀ àwọn tó ń yẹ nǹkan wò gbogbo ọ̀nà pátápátá tó bá ń gbà fi yẹ wò tó bá lọ ó ti fi ìtọ̀fọ̀ ọbẹ̀ tó dà sí ẹ lára ṣe pé òkú kan ti jura wọn lọ báyẹn ẹni tó bẹ dà sí la kódà bó bá fomi lásán fọ yóò lálàáfíà tó bá fi tọ̀fọ̀ ṣé yóò gbádùn tọ́bẹ̀ bá wà lára ẹ̀gán tí èsì fọ́ ọ́nù bá bá jókòó tì í aka wọn nípa ọbẹ̀ dà sí nílà ẹ̀fọ́ nù ni àmọ́ tó bá fi tọ̀ fọ́ tẹ̀ ẹ̀rọ bẹ̀ mọ́ ẹ̀ní lè jókòó tì yà ta ló tọ̀ sára ta ló wá ọ̀tọ̀ gbogbo yóò sì máa sá fún nìyẹn. téèyàn kan bá bí nǹkan kan bá wá sọnù láwùjọ kan àwọn ní gbogbo yẹn gbọ́dọ̀ dìde bóyá wọ́n wá ń sẹ́ẹ̀tì wọn wá láwùjọ àwọn kan ní ní àwọn wà tí láàrin àwọn kan àwọn sọ fún wọn pé gbogbo yín gbọ́dọ̀ dìde dídẹ wà yìí àwọn ansẹt kò sì ju àárín náà lọ àwọn afẹ́ pé fóònù yẹn kọ́kàn rẹ̀ ó balẹ̀ especially tó bá mọ̀ pé fóònù yẹn wà on ó wà ní títàn tí ó sì lè jáde nínú ibi tó wà àwọn anáfẹ́ pè é ẹ̀rí kọ́kàn rẹ̀ ò ní balẹ̀ torí pé kò mọ̀ bóyá fóònù tó ń rọra mú tó ń jù sápò òun pípa ló wà ní àbí títàn silent ló wà ní àbí ring so ẹ̀mí rẹ̀ oníbalẹ̀ bọ́rọ̀ àwọn mùnàfíkì ṣe máa ń rí láwùjọ nìyẹn wọn yìí ní fọkànbalẹ̀ tí wọ́n yìí lọ pàdé ọlọ́run bá lọ́wọ́ subhanahu wa ta'ala bákan náà ìjẹ́ mùnàfíkì lára àwọn aburú tí máa bí fún yàn òun náà ni pé a máa jẹ́ sábàdí tí iná gbére ó fi di ẹ̀tọ́ àti ọ̀ranyàn fún ẹni tó jẹ́ mùnàfíkì yẹn ìyẹn ni kákọ́ yóò tún wá jẹ́ sábà bí tí ó fi gba ìgún lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba sọ nínú sọ́lá tuntun ọba ayà sixty eight tá a fẹ́ kalẹ̀ kan ọlọ́run ọlọ́run ọba ṣe àdéhùn fún àwọn mùnáfìkì lọ́kùnrin àti lóbìnrin àtàwọn kèfèrí lápapọ̀ iná jahannama promise òun ọlọ́run fún wọn nìyẹn subhanallah promise ọlọ́run fún wọn látàyé wọn òní pé òun ò ní nǹkan tó ń fẹ́ fún wọn láti fi dá wọn lọ́lá ju iná jahannama lọ kọlọmọ ṣe wà lọmọ iná ọlọ́run ní khalidina fiha iná jahannama tí mo wá fẹ́ fi ta wọ́n lọ́rẹ̀ yẹn àgbé ìjáde ni o tán bá ti lè wọ ọbẹ̀ báyìí wọ́n ti wọ ibi tí wọ́n máa gbé títí ayérayé wọn nìyẹn tí wọ́n ní jáde ń bẹ̀ mọ́. ọlọ́run ní ẹnì kankan hiya hasbuhum ọlọ́run nínú ajá ànámọ̀ yẹn tí wọ́n bá wù ọ́ èyí náà ti tó wọn nídìí nǹkan míì mọ́ ká máa gbáyé wọn lọ́nbẹ̀ ló kù subhanallah tí wọn nídìí nǹkan míì mọ́ ká máa gbáyé wọn lọ́nbẹ̀ ló ṣe kí ni ló kù ọlọ́run ni wọlé anahumullah ọlọ́run sì tún ṣẹ́bi wọn yóò tún gégùn fún wọn nínú náà yẹn náà bákan náà wọlé ohun azẹ́bùn mọ̀kìm bákan náà yóò ti débi tí ò níbò míì tí ó sì lọ mọ́ ju ọ̀dọ̀ wọn lọ. <clears throat> subhanallah nínú ẹ nínú aburú nifaq ìṣe munafiki sí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala òun náà ni wípé ó máa ń yọ ẹni tó bá kó sí kúrò nínú islam gẹ́gẹ́ bí ìṣe kèfèrí náà ti máa ń yọ ní kúrò nínú islam ẹ dákun èrè kí ló wà níbi kéèyàn ó kírun kírun kírun kírun kírun kó wá fún kọ́lọ̀ wá sọ pé ọkì í sara wọn ẹ̀yìn sara wọn. ọlọ́run bá lọ́wọ́ subhanahu wa ta'ala sọ nusratu nisa aya one forty five. inna almunafiqin ọlọ́run ní kò sí iyèméjì ń bẹ́ ọ̀rọ̀ tó dájú ni pé àwọn munafiki fi darkil asfal minan nas wọ́n wà ní ìsàlẹ̀sàlẹ̀ iná. wọ́lá ń tẹ́jìdẹ́ láhùn nasírọ̀ ọlọ́run nígbà táwọn ọlọ́run bá wá dé wọn mọ́nú àpótí irin ta jù wọ́n sínú náà yẹn tán tí wọ́n bá wà bẹ̀ tí wọ́n ń gbé bẹ́ẹ̀ tí wọn ní kúrò nínú àpótí wọn ta ti lọ́ọ̀kì ẹ̀ mọ́ wọn lórí ọlọ́run ni ò nìkan tó wàá sọ pé mo fẹ́ jọ wọ́n mo fẹ́ ràn wọ́n ṣe mo fẹ́ ràn lọ́wọ́ fún wọn jọ́nà o kọ́ ṣe nínú ntí ìṣe sí ọlọ́run òun náà ni kí èèyàn ó jẹ́ olùṣàfihàn ìgbọ́lọ́ngbọ́ kó sì fi ọba kó ṣàfihàn gbàgbọ́ kó sì fi àìgbàgbọ́ kó fi pamọ́ sínú ọkàn rẹ̀ nínú tó máa ń bí òun náà ni wípé ó máa ń jẹ́ sábàbí tẹ́ni tó bá kú lórí rẹ̀ tí òfin ní jẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ká máa sọ pọ́lọ́ foríjìn ẹ̀mí lè tọrọ àforíjìn fún tó bá bá kú. táyà ò bá sì mọ̀ pé ròyìn tó jẹ́ nìyẹn tẹ́ ẹ bá ní kọ́lọ́hún ó foríjìn ẹ̀ ń jẹnu níyà ni. àdúrà tí yẹn máa ń ṣe táyà ìgbàlá dá lórí ẹ̀kọ́ lọ́mọdé àṣe bí àdúrà tí yẹn bá ṣe fún mùnà kìkì kọ́ tó ẹ pé mùnàfíkì lẹni tá a rò pé ó ní mùsùlùmí ni tá à ń ṣàdúrà fún kò sí ládàá kan tá a gbà lórí ẹ̀. tá a bá tọrọ fáwọn èèyàn tí ọlọ́run bá wa káwọn òkú mùsùlùmí àwa tá a ṣàdúrà àgbà ládàá ṣe rí lórí àdúrà tá a ṣe yẹn mọ́tò báyìí pé mùnàfíkì la ṣe fún ajẹnu níyà ni kò sí ládàá lórí ẹ̀ kò sí ládàá kan lórí ẹ̀ ọmọ ènìyàn tó bá ṣẹlọ́run ọlọ́run ọba lè forí jìn látara àwọn èèyàn tí wọ́n wà lẹ́yìn rẹ̀ táwọn ìtì ìkú táwọn ń bá tọrọ pé kọ́lọ́run ó forí jìn ìyẹn ló bá jẹ́ pé tó kú bá kú anabiwa muhammad sallallahu alaihi wa sallam istaghfiru li mawtakum ẹ máa tọrọ àforíjì fún àwọn òkú yín kò lè rárá kì í sọ̀rọ̀ kẹ́sí asàfúnlá sàfúnlá kẹwà ní ládàá rẹ̀ kó máa bùkù rárá ọlọ́run bá wa foríjì báwọn sọ wọ́n ní Allahumma firli fulan olúwa bá wa foríjìn lágbájá báwọn náà ti máa ń sọ nìyẹn káànábì ń sọ gẹ́lẹ́ gan nìyẹn. tó bá jẹ́ pé mọ̀nàfíkì ni a rí pẹ́ni tó ti kú lé lórí kò túbá ẹ̀yin tẹ́ ẹ̀ wá mọ̀rú èèyàn tó jẹ́ tẹ́ ẹ̀ bá ń sọ pé kọ́lọ́hún ó foríjìn ní nkò yín dààmú ìdààmú yẹn bẹ̀rẹ̀ láti fi pé wọ́n ní mùsùlùmí kan kú wọ́n lólùgbọ́ ó ní ìṣẹ́jú tẹ́ ẹ lò kẹ́ tó wá aṣọ fún un ó ní ìṣẹ́jú tẹ́ ẹ lò kẹ́ tó kàpó sí ẹni tó kàpó sí gan ó tún lè má gbowó kó sí owó kó nǹkan ó lè má gbowó ó ní ìṣẹ́jú tẹ́ ẹ lò kẹ́ wẹ̀ ẹ fẹ́ ṣètò wípé ìwẹ̀ ẹgbẹ̀yìn yín náà ní ẹ̀ní wẹ̀mí fún mọ́ àwọn ẹlòmíì ò lẹ́kọ̀ọ́ púpọ̀ ó ti apẹ́ tó bá ìṣẹ́jú mélòó náà fi ń wò kú ìṣẹ́jú kan ni àbáàbọ̀ ìtẹ́jú gan ìtẹ́jú mélòó ni wọ́n ń lò léwẹ̀ tó bá wọlé wẹ̀ tí wọ́n bá fẹ́ wẹ̀wẹ̀ tiẹ̀ ìwẹ́ tó ń wẹ̀ ìwọ́ tó ń wẹ̀ fúnra rẹ nìyẹn o ẹni tó bá fẹ́ wẹ̀ fún yàn ìtẹ́jú mélòó lòrò kó wọn lò tó bá pé kò ní yábi tẹni tó dá wẹ̀wẹ̀ fún rẹ̀ ìka nìyẹn lẹ́yìn náà ni pé tó bá wẹ̀wẹ̀ tán tó bá jáde sílé rẹ tó wọnú lé ìtẹ́jú mélòó ló fi ń wọṣọ wọ́n fẹ́ wọṣọ fóun náà àti ṣé wọ́n gbé jáde wọn hò ni pé tán bá ṣe bẹ́ẹ̀ fún wọn náà tọ́lọ́run bá padà fi hàn ọ́ pé bọ́n ti ṣe ayé rẹ nu nígbà tó kú tán dénú tiẹ̀ náà ó dùn sáwọn èèyàn. lànàbí sallallahu alaihi wasallam sọ fún wa pé mùsùlùmí ẹni àpọ́nlé ni nígbà tó bá ń bẹ láyé àtìgbà tó bá kú yẹn ni pé ẹ̀ẹ́tún pọ́n òkú rẹ̀ lé yẹn ló fà ẹ farabalẹ̀ ṣètò mùsùlùmí jọ́sí wọn bá ti wá rẹ́ni tí wọ́n ń ṣe jẹ́ẹ́jẹ́ tí wọ́n ń ṣe gẹ́gẹ́ tó bá ti ń kanra ó ti pẹ́ jù àbẹ̀ ijọ́ tí wọn náà bá kú àwọn tí ó kan jú ní lọ́wọ́ yàn di ètò òkú rẹ̀ láti pé kò ní eléyìí àbí tó bá ti kú àwọn tí ó ṣe wìrìwìrì lọ́wọ́ kó àwa o àwọn tí ó farabalẹ̀ ṣe náà o kí wàá ní ta ń gbà náà torí ta ló túmọ̀ sí yẹn látara àdí mùnáfìkì yóò ná wa ní gbogbo àwọn wàhálà wọ̀nyí a tún gbé e síta ká tó rúpó sí nǹkan ni èèyàn kan ò ní lè gbé èèyàn méjì ò ní lè gbé ẹ máa wé èèyàn bíi mẹ́rin tí wọ́n fẹ́ rúpó sí èèyàn kan ṣoṣo ẹ wò dààmú tí mùnáfìkì kó àwọn èèyàn sí wọ́n tún wá tẹ́lẹ̀ a tún kírun sí la ó lè jẹ́ pé inú òrùn la dúró òrùn ó tún san wa lórí tàbá tó wá ṣe yẹn tán a tún ló di tẹ́ afẹ́gbé mùnàfìkì lọ afẹ́gbé olùgbọ́ lọ́ngbọ́ lọ sí tẹ́ tá a mọ̀ pé mùnàfìkì là ń tẹ̀lé. yẹn lànàbì sọ fún wa pé tó kú bá ti kú ànàbì ní ẹ máa palẹ̀ ẹ̀ mọ́ ní kíákíá tó kú bá ti kú ẹ palẹ̀ rẹ̀ mọ́ ní kíákíá. anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní òkú tó kú tẹ̀ ń palẹ̀ mọ́ ní kíákíá yẹn tó bá jẹ́ pé ẹni rẹ ni ẹ tètè lọ gbé e pàdé iṣẹ́ rí rẹ̀ tó ṣe síwájú ọlọ́run tí ó gbẹ̀sán rẹ̀ láti inú sàárè tó bá jẹ́ pé yẹn bú ni anabi ni sharon tadaunahu anriqabikum aburú tẹ gbèrú ẹ tètè lọ sọ ọ kalẹ̀ mùnàfíkì ní jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe mùmìnì tẹ bá gbókù tókù yẹn bá jẹ́ òkú mùnàfíkì àmọ́ tẹ mọ̀ yìí ò mọ̀ pé ẹni tí ò gbọ́ lọ́n gbọ́ nínú ọkàn ni ó kàn fi gbàgbọ́ hàn sí yín ni lẹ́bí ń ṣe gbogbo wàhálà yẹn tẹ́ bá gbé ẹrù tó sì jẹ́ aláìgbọ́ lọ́wọ́ ọba gbọ́ dénú ọkàn rẹ̀ aburú lẹgbẹ́rù àbá burúkọ jàmọ́ aburú ni. Islam sọ pé ayé kò kú falẹ̀ ẹ tètè máa rú lọ síbi tí ó ti lọ pàdé tó bá ti síwájú ọlọ́run. tó bá jẹ́ ni eré ní ẹ tètè lọ gbé pàdé iṣẹ́ eré tó bá jẹ́ ni ibú ni dàtí tó bá jẹ́ mùnáfìkí tí ó lọ tẹ́rí gba ìyà ẹ tètè lọ ẹ tètè aburú tẹ́ gbèrú ẹ tètè sọ ọ́ kalẹ̀ síbì kan ẹ̀kọ́ nìyẹn àṣírí ibẹ̀ nìyẹn tó fi jẹ́ pa máa ń tètè palẹ̀ òkú mọ́ àyè máa ń fòkú ṣe rìndìrìndìn àyè máa ń fòkú ṣe rìndìrìndìn tó bá náà ní gbogbo wàhálà yìí pátápátá ó tún wá jẹ́ pé mọ̀nàfíkì ni tẹ́rí kúkú wa sí dààmú púpọ̀ ní Islam tó bá yẹ pé kékeré ló kú ni wọn à ní pé mùsùlùmí kó wá wẹ̀ àbí wọ́n ti lọ bá wọn wẹ̀ kékeré rí wọn sì ní wọn ní kẹ wá kírun sí la ó ti mọ̀ pé kò jọra wọn. ṣùgbọ́n ẹni tí ò lẹ́tọ̀ sírun tí ò lẹ́tọ̀ síwẹ̀ náà lélẹ́yìí náà àmọ́ torí pé ó borí ẹ̀ láti rí pẹ̀lú ìgbẹ́sìnjáde àwa dààmú púpọ̀ lórí àlámàrí rẹ̀ ìyẹn ló fa tó fi jẹ́ pé ìjìyà mọ̀nàfìkì yóò pọ̀ ju tàwọn kẹfìrí lásán lọ níwájú ọlọ́run kọlọmọṣẹ́wà mọ̀nàfìkì. ọlọ́mọba Allah subhanahu wa ta'ala wa ni inna alladhina kafaru dájúdájú àwọn olùṣe kèfèrí sọ́rọ̀ wọn ọba wàzọ́lẹ́mú àtàwọn tí wọ́n já àwọn olùṣàbòsí àwọn mùnàfikún lamiyakun allahu liyakfuro lahum ọlọ́run ọba ò ní ṣàforíjì fún wọn láéláé ọlọ́run ọba ò ní ṣàforíjì fún wọn láéláé ọlọ́run ọba ò tiẹ̀ sí fún pé kó máa ń foríjì irú àwọn èèyàn bẹ́ẹ̀ tọ́lọ̀ sọ ni lamiyakun allahu liyakfuro lahum ọlọ́run ọba allah kò sí fún pé kó máa forí jìnrú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ̀rù bọ́ ọlọ́run ọba ti yanjú ọ̀rọ̀ wọn pé ọlọ́run ò sí fún kó máa forí jẹ kèfèrí àti mùnátìkì ẹ wọn sọ pé ọlọ́run lè forí jẹ nìkan aṣòro gbé ń islam tó ń ṣe yẹn ò dẹ ò gbọ́ yìí tó bá ka alukur'an wàá mọ àwọn ọ̀rọ̀ tí ọlọ́run ọba ti yanjú rẹ̀ fún wa látàyé tó fẹ́ ká mọ iṣẹ́ tó ń ṣe lórí ẹ̀ tó sì ti sọ iṣẹ́ tó ń ṣe lórí ẹ̀ látàyé. kò ní dàrú mọ́yàn lọ́wọ́ mọ́ kó wá ní àsòrò gbẹ̀ǹjà lọ́lọ́run lórí kèfèrí àà ah, ah. bẹ́ẹ̀ kọ́ o bẹ́ẹ̀ kọ́ rárá rárá látara di eléyìí ọlọ́ni innal ladhina kafaru wa zalamu àwọn olùṣe kèfèrí àtàwọn olùṣàbùsí nínú ọkàn wọn àwọn mùnàfìkì lam yakunillahu liyaghfir lahum ọlọ́run ọba Allah tariqan ọlọ́run ọba òsìsí fún pé kó máa wá sí wọ́n mọ ojú ọ̀nà kan illa tariqa jahannam ọ̀nà tọ́lọ́run ọba mórí wọn lé òun náà ni pé ó mórí wọn lé ọ̀nà náà jahannama khalidina fiha wọ́n sì wà nínú náà yẹn lẹ́ni tí ò ní kú ń bẹ̀ mọ́ láéláé. wa kana dhalika ala Allah yasira kọ́lọ́run ọba wá ṣe bẹ́ẹ̀ nǹkan tó rọrùn fọ́lọ́run ọba dáadáa ni o. bákan náà nínú àwọn aburú tó ń bẹ́ ń kẹ́yìn ó máa ṣàfihàn ìgbọ́lọ́ngbọ́ kó sì máa fi àìgbàgbọ́ kó máa tọ́jú rẹ̀ pamọ́ sínú ọkàn jama tá a gbọ́dọ̀ sọ́ra fún dáadáa. òun náà ni pé ọlọ́run ọba ròyìn wọn pẹ̀lú pé wọ́n gbàgbé ọlọ́run ọba ọlọ́run ọba náà wá gbàgbé wọn sínú ìyà yẹn ni pé ọlọ́run ọba wá pa wọ́n tí ó máa gbàgbé wọn sínú ìyà wọ́n wá yan ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala sọnù suratu tauba aya sixty seven ọlọ́ni almunafiquna walmunafiqat àwọn olùfi àìgbàgbọ́ sínú ọkàn wọn lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n jẹ́ olùṣe àfihàn ìgbàgbọ́ sí ara ayé ba'duhum min ba'd ọlọ́run ní bákan náà ni wọ́n ti jọ rí. ya'muruna bil munkar nínú wa wọn ni pé táwọn olùgbọ́lọ̀ ń gbọ́ tí wọ́n bá ń pa àwọn èèyàn láṣẹ kán máa ṣe dáadáa kán máa ṣe ń tọ́lọ́run fẹ́ kán máa tẹ̀lé òfin ọlọ́run ká mójú tẹ́sí ọlọ́run àwọn ò máa pe àwọn èèyàn kúrò níbẹ̀ lọ sí di ìdàkejì àwọn nǹkan yìí. táwọn mi ní bá ti ń wá káwọn èèyàn ó jẹ́ olùsìn lọ́run táwọn jẹ́ olùsẹ́bọ́ bẹ́ẹ̀ lẹ́mọ̀ ara àwọn ọmọ má dáa ló ń jarí má dáa gbogbo tí wọ́n ń wí o kò létò bá rárá rárá. ọlọ́run ọba ní ọkùnrin mùsùlùmí kó kó má fẹ́ ẹlẹ́sìn míì àyàfi mùsùlùmí gbogbo yín lẹ́jàre islam ò lè tó bá wọn. táwọn kan bá ti ń pa àwọn èèyàn síbi ọ̀nà àmà àwọn máa sọ́rí àwọn èèyàn kó ń bẹ̀ ni. ọlọ́ni ya amúru nabil gbogbo wọn àtọkùnrin àtọbìnrin wọn ntí ọlọ́run ọba òfẹ́ ibẹ̀ ni wọ́n máa ń pe àwọn èèyàn lọ. ọlọ́ni kì í ṣe yẹn nìkan wọ́yẹn hauna anil ma'ruf dáadáa tí ọlọ́run ọba fẹ́ wọ́n máa ṣẹ́rí àwọn èèyàn kúrò ní ibẹ̀ ọlọ́run bá lọ́wọ́ subhanahu wa ta'ala ọlọ́run bá ròyìn wọn púpọ̀ pẹ̀lú àwọn àròyìn yìí. ọlọ́run bá lọ́wọ́ subhanahu wa ta'ala ọlọ́run bá nínú sùlọ́ọ̀hà wọ́n gbàgbé ọlọ́run bá nínú ọkàn wọn wọ́n yẹn rántí ọlọ́run ọlọ́run ní fanasiyahum ọlọ́run ọba náà wá máa má gbàgbé wọn sínú ìyá ọlọ́run ọba nígbà ó máa ń ba gbogbo iṣẹ́ rí jẹ́ mọ́yàn lọ́wọ́ ni àní jèrè rẹ̀ láyé àní jèrè rẹ̀ gbọ̀gbẹ́ ní ẹ̀sẹ̀ àmì ọlọ́kọ̀ọ́bà Allah subhanahu wa ta'ala ní ẹ̀nà tí àwọn ọlọ́kọ̀ọ́bà fún yín ẹ̀yin mùnáfìkì suratu Tawba àyà tó fifty three fifty four ọlọ́ni ẹ̀nà tí ẹ̀yin mùnáfìkùn ẹ̀nà tẹ̀ ni ní nínà pé gbà fọlọ́hún sínú yín dùn sí àbí wípé túláàsì gbogbo ọ̀nà tẹ bá gbà náà ọlọ́run nítorí pé mùnàfíkì nìyẹn ọlọ́run ní kò sí tó kọ̀ fún wọn láti gba gbogbo tí wọ́n ná yìí kọjá tí wọ́n ṣá ìgbàgbọ́ sí ọlọ́run ọba allah tó jíṣẹ́ rẹ̀ nínú ọkàn wọn wọ́n lẹ́yà tó ná sọ̀láta ilà wa hom kusala tí wọ́n bá sì fẹ́ wá kírun pẹ̀lú yín àbá fẹ́ wá dàrú wọn kí náà ní bá a sọ̀rọ̀ wọn ọlọ́run ni wọ́n máa ń tòrò ju bọ iṣẹ́ ìjọsìn wọn gbogbo ìjọsìn tí wọ́n bá ṣe pátá wọ́n máa ń ṣe lẹ́ni tínú rẹ̀ ọdún sí ni wọ́n máa ń ṣe lẹ́ni tínú rẹ̀ ọdún sí ni ìwà mùnáfìkì nìyẹn kálásìkò òrùn tó tán wá pẹ̀pẹ̀ ẹja lọ kí wọ́n ah, ẹ wo mo ń bọ̀ mo ń bọ̀ ẹ sáà mo ń sóná ìwà mùnáfìkì ni wọ́n ẹ fi ìdùnnú sin ọlọ́run wọ́n máa ń sin lọ́run lẹ́ni tí inú rẹ̀ ò dùn ni ìwà mùnáfìkì ni nínú ìṣesí wọn nínú ìjìyà mùnáfìkì àbí nínú ewu tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun náà ni pé anifaq ó máa ń sọ mùnáfìkì ẹni tí ó níyà ìgbà ọba gbọ́nú ọkàn tó sì ń ṣàfihàn gbàgbọ́ lójú ayé ó máa ń sọrú àwọn èèyàn bẹ́ẹ̀ sínú òkùnkùn níjọ gbẹ̀ndì alkiyama ni ẹgbọ́n tó ọlọ́run Allah subhanahu wa sọ ń wọn. ọlọ́run ọba ní ọjọ́ tó ṣe pé àwọn mùnáfìkì ó àwọn mùnáfìkì àtàwọn Kọ́ọ̀tù lóbìnrin ó máa sọ fún àwọn olùgbọ́ kò ní sí ọlọ́run ó fa àwọn èèyàn sínú òkùnkùn nígbà tó ọlọ́run máa dẹjọ́ wọn tán kó fẹ́ lọ́nu náà sínú àlùjẹ́nà àwọn tí wọ́n jẹ́ ọmọ àlùjẹ́nà tí wọ́n jẹ́ olùgbọ́ ọba gbọ́ ọlọ́run ọbọ̀ wa tan fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan ìmálẹ̀ fún wọn tí wọ́n fi máa rí náà lọ́bi tí wọ́n lọ. àwọn mùnàfikún àwọn àwọn mọ̀nàfíkì ó máa sọ fún àwọn mùmíní wípé ẹ dúró káwa náà ara yín ọlọ́run ọba ní àwọn mùmíní ó máa sọ fún wọn pé ẹ padà sẹ́yìn kọ̀lítẹ́mísù núrọ̀nì ẹ lọ wá ìmọ̀lẹ̀ tẹ́ ti rìn ní tiyín lọ́tọ̀ ọlọ́run nígbà bá sọ báyìí fún ọba wa fi gàgá fi sáà ní àwọn méjèèjì a inú ilẹ̀kùn yẹn àwọn mòmìnì ó kàn wọnú wọ́n wọnú rẹ̀ wọ́n gbogbo rẹ̀ wọlé sínú àlùjẹ́nà ọlọ́run ní àwọn kékeré àwọn òníri bẹ́ẹ̀ wọ̀ ọlọ́run wá ní inú ibẹ̀ yẹn ìkẹ́ni ẹ̀yìn táwọn kékeré wà wọn ìyà ni ó máa wá láti bẹ̀ títí dijọ́ gbẹ̀ndé títí dijọ́ tí wọ́n lò nínú náà wọn títí láéláé tó lè jẹ́ ká mọ̀ wípé nifaq ó ń gba ìmọ̀lẹ̀ lára èèyàn gbẹ̀ndé alùkìyàmà ni kọ́lọ́ máa ṣe wá ní mùnáfìkì ọlọ́wọ́ba allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ba ni yunadunahum alamnakum ma'akum àwọn munafiki ó máa pa àwọn mòmìnir wípé a ti bá àjọ ń kírun láyé ni ti bá àjọ ń gbàwẹ̀ láyé ni àwa náà bá ń ṣe hajj àjọ jagun ni gbogbo ẹ̀ lájọ ṣe àwa náà ka quran àwọn munafiki ó máa sọ báyẹn kí làwọn mòmìnir máa sọ fún wọn wọ́n máa sọ fún wọn wípé bẹ́ẹ̀ ni ẹ̀ ń ṣe lójú ayé lóòótọ́ àwa náà mọ̀ wọ́lẹ́kìn nákùn fọ́tẹ́ntùm àǹfùsẹ̀kùn ṣùgbọ́n ẹ̀yin lè kúra yín sí dààmú lónìí. wọ́n tààrọ̀ bá sun wà tábùtọ̀m ẹ wà lẹ́ni tí ọkàn yín ṣe yè méjì lórí níta ẹ̀ ṣe ẹ̀ nígbàgbọ́ sí ni. wàdọ́rọ̀tkum àmàní yú hàtẹ̀jẹ́ amúrùlá àwọn ìtànjẹ tẹ̀ǹkun tẹ̀ǹpa nínú ọkàn yín tẹ̀mọ́ kí ni wọ́n máa kú kí ni wọ́n máa pa tiẹ̀ báwa náà ti ń bá wọn kírun báwa náà ti ń gbàwẹ̀ àjọ wàlùjánà yẹn ni kò gbọ́ lọ́n o yóò sì máa fi ẹ̀ ẹ má da àjọ ń ké àjọ ń gba náà ni àjọ wọ́n náà ni inú ọkàn ẹ̀ ní ti ń kun ní ti ń pa àmọ́ ní yù nìyẹn ọlọ́run ọba ní gbogbo èrò tẹ́ ń kun tẹ́ ń pa nínú ọkàn yín ó kó ìtànjẹ bá yín kó tó wá di pé ẹ tún wá gba ìtànjẹ ṣèyítọ́n ọlọ́run wa ní lọ́jọ́ tòní láyò xadominkun fídíàtòn ọlọ́run ní àní gba béèlì kankan lọ́wọ́ yín láti kú nínú náà lé mi subhanallah kò sí nǹkan kan tẹ́ ti bíìlì ara yín kò nínú ya ọlọ́run ọba. wala minal ladina kafaru kéésà yìí mùnàfíkì nìkan àwọn kẹfìrí ga àwọn ọlọ́run ọba ò ní gba béèlì lọ́wọ́ wọn lé ní. kò sí béèlì no béèlì tó bá ti lè wọ́ bẹ́ẹ̀ kò sí béèlì. ọlọ́run láà nígbà lọ́wọ́ yín o ọlọ́run ọba ní ma ọwọ́ akúnmu náà ẹ ti débi tẹ́ ẹ máa gbé òun náà nínú náà á ah. àmọ́ bí tẹ́ wá parí ayé yín sí yìí lónìí ibi tó burú púpọ̀ ni ọlọ́run bá ń sọ bẹ́ẹ̀ fáwọn mọ̀nàfíkù pé ibi tẹ́ parí ayé yín sí lónìí ibi tó burú púpọ̀ ni eléyìí jẹ́ ká mọ̀ wípé anifa ewu pọ̀ ní ara rẹ̀ kọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala kó má fẹ́ ṣe àánú wa insha Allah ta'ala eléyìí jẹ́ ìwọ̀nba tí ọlọ́run bá fún wa nígbà láàyè láti lè sọ. wọ́n gbìyànjú gbogbo tí yóò máa tì wá sínú tá sí anifaq ká gbìyànjú láti mórí bọ́ kúrò ní inú ẹ̀. anifak òun náà ni kéwì ó máa ṣe àfihàn gbọ́lọ́ngbọ́ àfihàn pàǹsẹ́lọ́hún àfihàn pé àwa náà mójú tẹ́sìn kó sì jẹ́ pé nínú ọkàn wa ànígbàgbọ́ sí nǹkan yẹn èròǹgbà burúkú mìíràn la fi ń ṣe láti di alẹ́ ìgbàgbọ́ kọ́lọ́mù ọba kúmọ́ sórí làwa abẹ́lẹ́wọ̀n ọba lọ́wọ́ wa náà àti ọlọ́run bá ní ṣe dáadáa fún wọn kọ́lọ́mù kó bá ní dáadáa wọn kọ́lọ́ mọ́jọ fún wọn láti bọ̀ tán búburú láyé níjọ gbẹ̀ngàn ìkíyàmù abẹ́lẹ́ wọn bá fún gbogbo wa náà lápapọ̀ kọ́lọ́ mọ́sẹ̀ ṣe wá lẹ́ni àlùjànnà gbogbo wa tí máa jẹ́ wa mùnáfíkí tí yàn fi rí ìbínú ọlọ́run tí yà á fi burú fún yàn tí ọ̀run fi ń burú fún yàn tínú sàárè fi ń burú mọ́ yàn abẹ́lẹ́ wọn kọ́lọ́ làwọn bẹ́ẹ̀ o tí à ń ṣe yìí oríire ni kò sí iyèméjì ń bẹ ká lórí Islam káwà lórí pa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run káwà lórí pa ń tẹ́tí gbọ́rọ̀ ọlọ́run káwà lórí pé à ń ṣètò bó làwọn èèyàn sì máa gbọ́rọ̀ ọlọ́run oríire ni abẹ́rẹ́ wọn Allah subhanahu wa ta'ala kó máa yọ wá kó nínú oríire náà àtàwa àtàwọn àrọ́mọdọ́mọ wa kọ́lọ̀ kó ṣe wá ní kọ́kọ́rọ́ tí ó fi máa ṣí lẹ́kùn rí tó sì máa fi ti ilẹ̀kùn aburú táwa bá kú ń tán àwọn tí ó tún lè ṣe ju tiwa lọ nìkọ́lọ́ wọn tún yàn sí rẹ̀ ní ti dáadáa wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa ashabihi سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك